والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد اللهم بارك wa ó tún sọ fún àádóje ah, àbí àádọ́jọ ọlọ́run sọ fún wa nípa àwọn àdájọ́ mi eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a máa fẹnu wa sọ kí ló yẹ ká sọ kí sì ni ó yẹ ká sọ. So. nílẹ̀ tí ó yẹ ká sọ ṣùgbọ́n tó ṣe pé nígbà kan kò burú ká sọ ọlọ́wọ́n bá ń ṣàlàyé fún wa nínú àwọn àyà yìí ọlọ́ni a'udhu billahi minash shaitani rajim la yuhibbu Allahu al-jahra bis-su'i minal qawli illa man zulim wa kana إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا ọlọ́run bá wa ó ní la yuhibbu Allahu al-jahra bis-su'i min al-qawli illa man zulim ọlọ́run bá ò nífẹ̀ẹ́ sí. ká máa sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ jáde lẹ́nu gbóhùn sókè nígbà tá a máa ń wí. ọlọ́run lòun ò nífẹ̀ẹ́ sí ká máa sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ gbóhùn sókè nígbà tá a máa ń wí. ọlọ́run kórìíra ọ̀rọ̀ kọ̀rọ̀ ó sì kórìíra ká máa gbóhùn sókè wí ọ̀rọ̀ kọ̀rọ̀ jáde lẹ́nu àyàfi fẹni tí wọn bá ṣàbòsí sí tí wọn bá ṣàbòsí sí yẹn ẹni tí wọn ṣàbòsí sí yẹn kò burú wípé kó sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ gbóhùn sókè nígbà tí máa ń sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ látàrí àbòsí tí wọn ṣe sí i. وكان الله سميعا عليما ọlọ́run bá wa gbọ́rọ̀gbọ́rọ̀ ni o gbogbo ń tẹ́ ẹ bá sọ yálà burúkú ni ọrọ tó dára ni gbogbo ẹ̀ pátá kò sí ni. kò sí ntọ́pamọ́ sí olùmọ̀ni ọlọ́run bá wa kò sí ntọ́pamọ́ sí ọmọ bá jẹ́ pé àbòsí ni wọ́n ṣe sí ọ ló fi sọ ọ̀rọ̀ burúkú àbí ìwọ lọ́ọ̀kan màámà finúfẹ́dọ̀ máa sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu láì tó bá sì kúrọ kó ń sábò sísí ọ ní tí wọn sábò sísí ọ ọlọ́mà wa kana Allahu sami'an 'alima ay kana wa ma zal ọlọ́mà bá wa ọ jẹ́ olùgbọ́ tó ṣe pé gbogbo nǹkan ọlọ́ni ntúbẹ̀dù khayra aw tukhfuhu aw ta'fu an su'in fa inna allaha kana afuwan qadira ọlọ́ni tẹ́ ẹ bá gbé rere hàn tẹ́ ẹ bá gbé rere hàn abẹ́ tí gbé pamá tẹ́ gbé rere hàn abẹ́ tí ẹ gbé pamá. tẹ́ ẹ bá gbé ọ̀rọ̀ dáadáa tẹ́ ẹ bá gbé hàn tẹ́ ẹ bá gbé ọ̀rọ̀ dáadáa tẹ́ ẹ bá gbé hàn abẹ́ tí ẹ gbé pamọ́ gbogbo ẹ̀ pátá ni ọlọ́run ọba wa ńlọ́mà kò sí ní wí kò sí ní ṣe àfikọ́jẹ́ pé ọlọ́run ọba mà bẹ́ẹ̀ bá gbé hàn ọ̀hàn sọ́lọ́run. bẹ́ẹ̀ bá sì gbé pamọ́ ọ̀pamọ́ sọ́lọ̀ aw ta'fu an su'in abẹ́ tiẹ̀ wá sí àmójúkúrò lórí àìdá tí wọ́n ṣe sí yín ẹ lè gbẹ̀san ẹ gbẹ̀san ẹ lè jà ẹ jà ẹ lè wíwèkúwè ẹ wí ẹ lè ṣépè ẹ ṣépè ṣùgbọ́n ẹ ṣàmójúkúrò fa inna Allaha kana afuwan qadira dájúdájú ọlọ́run ọba òun gangan alára alámòjúkúrò ni àìmọye àìdá àìmọye aburú tí àwọn ẹ̀dá ń ṣe sí ọlọ́run ọba ẹlẹ́dàá wọn àìmọye àìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run tí ń tọwọ́ àwọn ẹ̀dá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba ó máa fìyà jẹ ìyà rẹ̀ jẹyàn lẹ́ẹ̀kan náà ni ẹnìkan ìbá ti ṣẹ́kù lókè pẹ̀lú torí pé ọlọ́run ọba ó jẹ́ àfúwọ́n alámójúkúrò ńlọ́fà lẹ́ẹ̀fi sẹ́kùdò níyì àmọ́ tó bá yẹ pé ìwà ẹ̀ṣẹ̀ kálukú ni wọ́n fi bí ni ẹnìkan ò ní sẹ́kù lókè pẹ́ alámójúkúrò lọ́lọ́run àmójúkúrò tọ́lọ́run ọba wọn máa ń ṣe fáwọn ẹrú ẹ̀ kì í ṣe tàyè lágbára láti fìyà jẹ ọ̀tá ńlọ́fà ni máa fi ṣe àmójúkúrò nítorí pé ẹni tí wọ́n ṣẹ̀ tí ò lágbára láti fìyà jẹ ẹni tó ṣẹ̀ ọ wá ní òun ti da ọ̀rọ̀ yẹn rò òun á ṣàmójúkúrò wọ́n sọ pé ah ẹ bá ti dàrú kẹ́ ẹ ni ọ̀bá dá bí ká pé òkété ó lóun forí jìn ẹrin tí ìbá sì pò ń da ọ̀rọ̀ rò òun fẹ́ bínú ṣùgbọ́n dáa ká fọ́ wọ́nú lọ́fàá lòun fi sàmójú kúrò òkété sẹ́rìn ọba bínú bínú gan lọ́dà torí ẹ wa kana Allahu afuwan alámójú kúrò lọ́lọ́ qadira alágbára sí torí ẹ bá fẹ́ fìyà jẹyàn ẹnì kò ju agbára rẹ lọ kò sí ẹni tó lọ náwó yà sí tí ìyá yóò tó ṣùgbọ́n tòǹtòpó lágbára láti fìyà jẹ ọ̀tá rẹ̀ yóò ṣàmójúkúrò fún un. ayà yìí wọ́n ṣe kẹ̀rọ orísun méjì nípa ẹ̀là mọ̀ngólìm ipe ọlọ́run kórira kò nífẹ̀ẹ́ sí ká gbóhùn sókè nígbà tí ká máa sọ̀rọ̀ burúkú lẹ́nu gbóhùn sókè. So àyàfi téèyàn bá jẹ́ ẹni tí wọ́n ṣàbòsí sí eléyìí ni qira'a al-jumhur qira'a kan tún wá ètò sèpé wọ́n kà á lórí la yuhibbu Allahu al-jahra bis-su'i min pé ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí ká gbóhùn sókè kò nífẹ̀ẹ́ sí ká máa sọ ọ̀rọ̀ burúkú lẹ́nu gbóhùn sókè àyàfi alábòsí túmọ̀ eléyìí ni pé ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí ká máa sọ ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu gbóhùn sókè kò sì sẹ́ni tí máa ṣe bẹ́ẹ̀ àfàwọn alábòsí ìtumọ̀ kìrọ́à illa man zalaman kò sì sẹ́ni tí máa sọ̀sọ́kúsọ lẹ́nu tí ó tún máa gbóhùn sókè nígbà tí wọ́n á wé àyàfà lábòsí ó ti sàbòsí sáwọn èèyàn o oní o tún máa ṣe pé kà á dáa fún ọ kò ní ṣe kínní òun ló sì yẹn jẹ so that bàtà òyìnbó bá débẹ̀ kó tó di pé wọ́n gbẹ́jọ́ ntí ọ̀kọ̀ọ̀kọ̀ wá sọ́pọ̀lọ́ tiwọn ni pé èèyàn ò lè máa ṣe pé lórí ẹ̀bí nítorí mo máa ṣépè òun ó túmọ̀ sí kórè àrílọ́wà ṣùgbọ́n kìrá a illa man zalim òun ló ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ tí ń bọ̀ níwájú pé ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ká máa sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu gbóhùn sókè àyàfi ẹni tí wọ́n ṣàbòsí sí tẹ́ni tí wọ́n ṣàbòsí sí tí bá ń sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu lẹ́ni tó gbóhùn ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí lẹ́yìn yẹnni pé kò nífẹ̀ẹ́ sí ká máa sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu lẹ́ni tó gbóhùn sókè nígbà tí bá ń wí láì jẹ́ pé wọ́n ṣàbòsí sí wa àmọ́ tó bá yẹ kí wọ́n ṣàbòsí sí wa ni làbá fi ń sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba kò kórìíra rẹ̀ báwo àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní ọ̀rọ̀ dáadáa lọ́yẹ̀ kọ́ máa tẹnu èèyàn jáde gbogbo mùsùlùmí ọ̀rọ̀ dáadáa lọ́yẹ̀ kọ́ máa tẹnu rẹ̀ jáde nítorí ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam níbi tí wọ́n ti ń pa wá láṣẹ láti sọ ẹnu wa níbi ìwékòwé sọkúsọ wọ́n ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut wọn ní gbogbo ẹnikẹ́ni tó gba ọlọ́run ọba gbọ́ tó sì gba ọjọ́ kẹyìn gbọ́ kó máa sọ ọ̀rọ̀ rere lẹ́nu àbí kó gbẹ̀nu lọ́wọ́ bákan méjì ni má gba ẹlẹ́kẹta láàyè gbogbo ìgbà tó o bá sọ̀rọ̀ jẹ́ ó jẹ́ pé ní tí ọ̀ma tẹnu rẹ jáde jẹ́ ọ̀rọ̀ rere tí ọ̀rọ̀ rere ọ̀bá ti ní tẹnu rẹ bọ́ adẹ́pẹ́ máa gbé ẹnu lọ́wọ́ dákẹ́jẹ́ torí ẹ̀ tẹ́lẹ̀ yìí bá yé wa a rí wípé àṣẹ yìí ó ń tọ́ka sí wípé ọ̀yẹ káka ọ̀rọ̀ burúkú má mùsùlùmí lẹ́nu ọ̀rọ̀ burúkú bí èbú ọ̀rọ̀ burúkú bí èpè. E ọ̀rọ̀ burúkú bí ká máa fẹnu sáta ẹni ẹlẹ́ni gbogbo eléyìí ọ̀gbọ́dọ̀ tẹnu mùsùlùmí jáde nítorí pé oore rere ni wọ́n ní kọ́ máa fẹnu rẹ wí ìgbà tó bá sì wo ọpọlọ rẹ torí pé kò sí rere nínú tí ó tẹnu rẹ jáde gbé ẹnu lọ torí àní fa ìsọ̀rọ̀ káfi dáràn ṣùgbọ́n ẹ̀yà yìí ó mú káwọn olùmọ̀ sọ yìí pé àyọkúrò wà o àyọkúrò tó wà oní ti gbogbo ẹni tí wọn bá sábò ṣiṣẹ àkórìíra pé kó sọ ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu àkórìíra pé kó burúkú jáde lẹ́nu a sì tún kórìíra kó gbóhùn sókè nígbà tí wọn sọ̀rọ̀ burúkú ẹni tó bá sábò ṣiṣẹ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ọlọ́run ọba kórìíra kò fẹ́ pé ká máa wí ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ká tún gbóhùn sókè nígbà tá a máa ń wí nítorí pé ọ̀rọ̀ burúkú kìí ṣe ń tọ́da à ń ṣépè à ń bú èébú kìí ṣe ń tọ́da rárá ìsìn bẹ nínú àwọn ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn máa firú rẹ̀ fi dọ̀tí ahọ́n rẹ̀. yáyà yìí wọ́n ń tọ́ka sí irú ẹ̀ṣẹ̀ ńlá tí ń bẹ nídìí kéèyàn ṣe àbòsí sọmọlàkejì àbòsíhùn ló mú ìkórira kúò lára ká máa wí ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu gbóǹsókè tó bá jẹ́ pé ó sọmọlàkejì kò burúkú ṣépè fún ọ tó bá kọ sàbòsí sọmọ la kejì kò burúkú bu ọ aha wọ mùsùlùmí ló ń ṣépè fún bẹ́ẹ̀ tó bá tún sàbòsí mi wàá tún gbà mí torí ẹ ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí mi máa fẹnu sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu tún gbóhùn sókè àyàfi tí wọ́n bá ṣe àbòsí sí ọ eléyìí yóò mú kí ẹni tó bá ní làákàyè kó jìnnà sí àbòsí ṣíṣe yóò sì mú kí gbogbo onílàákẹ́ ọmọ yìí pé àbòsí ṣíṣe gbogbo bó tilẹ̀ wù kọ́ mèrè sátó gbogbo bó tilẹ̀ wù kọ́ yára tó ní rọrùn ńlẹ̀ ẹni tó ṣàbòsí sí ọba torí pé áyà yìí kẹ́ yóò ti ṣe wá ó fún yàn ní ìsinmi ọ̀nà láti lọ pé ẹsẹ̀ ẹsẹ̀ pè fún àfẹ́kẹ́ máa ṣe pé àmọ́ ẹsẹ̀ pè mí subhanallah bàbá alábòsí ọ̀yọ́ àdẹ́kùn ẹ̀ ìyá alábòsí ẹ̀já wọn bẹ̀ ọlọ́ntọ́ dá wa tí gba èpè pékèpè ọ̀sẹ̀ olólùfún ẹni tí wọ́n bá ṣépè fẹ́ni tí wọ́n ṣàbòsí sí láyè pé kó ṣépè ọlọ́run ní ọgbà olóṣù ní kò ṣẹ tẹ́wọ̀n pé talábòsí ba kò sì síbi tó lè forí pamọ́ sí torí di eléyìí ṣọ́ra fábòsí yéé so èso rere fún gbogbo ẹni tó bá ṣe é báwo wá láti ṣe máa wá gbóhùn sókè sọ ọ̀rọ̀ burúkú yìí èwo ló sì tọ́ pé ká wí nígbà tá a bá rí kí wọ́n ṣàbòsí sí wa. alḥasan al-basri rahimahullah àwọn ni huwa rọ́jùlù yadhlimu rọ́jùlà fala yad'u ala man zalama huwa rọ́jùlù. يظلم الرجل فلا يدعو عليه ولكن ليقل اللهم أعني عليه اللهم استخرج حقي اللهم حل بينه وبين ما يريد من ظلمي إليه جاء يتسقبل أني bá a ti ṣe gbóhùn sókè àti irun lè wí oní ẹnikẹ́ni kò sábò sísú yẹn kéèyàn má wá ṣe pè fún ọ̀rọ̀ olùmọ̀ àkọ́kọ́ nù kéèyàn má ṣe pè fún ṣùgbọ́n kéèyàn sọ báyìí pé wọ́n lọ àìní àárẹ̀ ràn mí lọ lórí rẹ̀ o ọlọ́run dákun ràn mí lọ lórí rẹ̀ allahumma istakhrij haqqi ọlọ́run bá mi fa ìtọ́ mi yọ kúrò lọ́dọ̀ rẹ̀ allahumma hul baynahu wa bayna ma yuridu min dhulmi ọlọ́run má jẹ́ ráyè sí àbòsítọ́ fẹ́ sí mi. Si àbòsítọ́ fẹ́ ṣe sí mi o ọlọ́mọdé ọ̀rá yìí ṣe eléyìí àdúrà pọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ àdúrà ọlọ́mọba ntì dànù eléyìí jẹ́ ntí alḥasan al-basri tó ń rí tó ń gbọ́ yẹnu ayánu pé bá ṣe wí nu ibn abbas radiyallahu anhuma àtàwọn míì wọ́n ní ayà ìtọ́kasí pọ́tọ́ fẹ́ni tá a bá sábò ṣiṣẹ́ àníyàn dùrù wàhálà mọ̀nbọ́lámà kó sépè fún gbogbo ẹni tó bá sábò ṣiṣẹ́ tìbínú Abbas gbọ́ yìí nù àyà ìtọ́ka sí pé ọ̀tọ̀ fún gbogbo ẹni tí wọ́n bá sábò ṣiṣẹ́ kó sépè fún gbogbo ẹni tó bá sábò ṣiṣẹ́ wa in sabara fahuwa khayrun lahu àmọ́ tó bá ṣe tó bá ṣe sùúrù sùúrù ló lóore jù fún nítorí pé ó ṣeéṣe tá a bá bínú ṣépè kéèpè ò mẹ́ni tá a ṣépè fún kó wáá jẹ́ pé àwọn àgbànúbọ́sílẹ̀ ìpè ọgbọ̀n sáwa náà lórí torí ńgbà tó kún òun lórí ọgbọ̀n lẹ̀ ètò wa gbọ̀n lẹ̀ ọ̀tá bá wa torí ẹ̀tọ́ bá lè ṣe sùúrù lọ́ọ́ jù ṣùgbọ́n àyà yìí fi hàn pé sẹ́ẹ̀ sẹ́yìn pé yẹn kọ́ sẹ́kẹ́nù rẹ̀ ó kún kó kó dà sí la kò sí tó burú mbẹ́ torí rẹ̀ ẹni tó ń sọ àbòsí kó múra ọ̀ ń bọ̀ wá bọ̀ ó ju bọ́ǹbù lọ. àwọn míì gẹ́gẹ́ bí as-Suddi àwọn ní la ba'sa liman zulima an yantasir mimman zalamahu bimithli zulmihi wa yajhar lahu bis-su'i min wọn ní kò burú pé kí gbogbo ẹni tí wọn bá ṣàbòsí sí kó nà gbẹ̀san irú tó ṣe kó kó sì máa sọ̀rọ̀ burúkú sí pé wàá gbà wàá gbà àbí mi kọ́ lọ tọ́ wàá gbà káwọn èèyàn máa pé kí ni ọgbà ẹ rí ah, kọ́ ọ̀bọ̀ lẹ́nu rẹ̀ kọ́ ọ̀bọ̀ lẹ́nu so eléyìí wọ́n ní kò sí tó burú mbẹ pé irú tó ṣe fún tit for tat torí ẹ wọn náà kó tiẹ̀ bò Islam kọkọ akágọ kọkọ akágọ ó lè yan mí jẹ but mo kàn lè ṣe sùúrù kò túmọ̀ sí pé lè fi àjọ fine fine ṣùgbọ́n sùúrù tí mo ṣe wọn má kàṣà gọ̀ sẹ́yìn kẹ́lómi ó ti yàn yín jẹ lákọ̀ọ́kọ́ ó rí pé ẹ̀sìn kankan yóò tún dákejì wò bẹ́ẹ̀ tẹ̀kejì ni ó gbé mi pátápátá tí èdì tán torí ẹ àwọn olùmọ̀ islam ló ń túmọ̀ alukur'an yẹn o sòdè ó ní serú ntẹni tó ṣàbòsí sí ọ tó ṣe fún ọ wọn náà ṣe fún serú tó ṣe sí ọ ṣe fún kó tún á fi ọ̀rọ̀ burúkú kún fún. tọ eléyìí jẹ́ tafsir mi. ibn mustanir àwọn sọ yìí pé illa man zulim àyàfi ń tọ́ ìtumọ̀ rẹ̀ ni illa man ukriha ala an yajhara bi su'in min al-qawl wọ́n ní àyàfẹ́ ni tí wọ́n bá tú láàsì wọ́n jẹ́ ń pa láti sọ̀rọ̀ burúkú jáde ọlọ́run ò fẹ́ ká sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu àmọ́ tí wọ́n bá jẹ́ ń pa láti sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ó ní kò burú eléyìí ni tùmọ̀ àyà kufrin aw nahwihi fadhalika mubah bí ẹni tí wọ́n jẹ́ ń pa láti sọ̀rọ̀ kèfèrí jáde lẹ́nu wọ́n jẹ́ ń pa láti sọ̀rọ̀ kèfèrí jáde lẹ́nu wọ́n ti gbé ọ̀bẹ sí lọ́rùn tó o bá sọ pé ìwọ náà dọ̀mọ́lẹ́yìn Pọ́ọ̀lù àwọn pa ọ́ tó o bá sọ pé gíga gíga ni fẹ́ẹ́gún àwọn pa ọ́ tó o bá sọ pé o di àwọn pa ọ́ illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman náà fi ń tó ń pa ńgbà tó ṣe kọ́kàn rẹ̀ balẹ̀ sí imáni ó di kèfèrí ń jẹ torí ẹni Ibn Abbas radiyallahu anhuma àtàwọn olùmọ̀kan sọ pé la ikraha illa fil qawl wọn lè jẹyàn ń pa ṣiṣẹ́ kan wọn lè jẹyàn ń pa hùwà kan kò sí jẹni ń pa nù sẹ́ kò sí jẹni ń pa nù wà ṣùgbọ́n ìjẹni ń pa arọ ọ̀rọ̀ lọ́ma ẹni wọn lè jẹun pa sọ ọ̀rọ̀ àmọ́ tí wọ́n bá jẹ́ ń pa ṣe zina kò sí jẹ́ ní pa ń bẹ̀ torí di rẹ̀ ní olè tó fi ṣe zina wọ́n jẹ́ ń pa jalè ìwọ lọ pọ̀wọ́ rẹ̀ láṣẹ pé kó mu kò sí jẹ́ ní pa ń bẹ̀ àmọ́ wọ́n lè jẹ́ ń pa sọ̀rọ̀ jáde lẹ́nu ẹni tí wọ́n bá wá jẹ́ ń pa tó bá fi gbólóhùn kèfèrí jáde lẹ́nu ọ̀rọ̀ burúkú ni tọ́lọ̀wọ́n bọ̀ ọ̀fẹ́ àmọ́ ńgbà tó yẹ pé wọ́n jẹ́ ń pa ni kò burú ilé ìjẹ́ tafsir mi torí ẹ̀ mujahid wọ́n ní àyà ìsọ̀kalẹ̀ nípa ìgbàlejò kágbáyàn lálejò pé tó o bá gbáyàn lálejò ẹni tó o bá gbà lálejò ọ wá rí kó o sojúṣe rẹ bó ti ṣe tọ́ o fi bi pàun o fòun gbẹgbẹun o fi bi tóun ó sùn dùn oníbọ̀ bá lè sùn lóòrò sùn lóòrò nígbà tẹ́ ń bọ̀ ẹ̀ mọ́ oúnjẹ lọ́ni gẹ́gẹ́ bí ìwà àwọn ahùn wọ́n ti sá ṣe sùúrù wọ́n bá ti kó nílé rẹ̀ tàbí kó nílé rẹ̀ kò burúkú ọmọ pariwo rẹ̀ kò fún mi níwọ̀ mi kò fún mi lẹ́tọ̀ọ́ mi kò fìyà jẹ mí eléyìí ẹ̀wọ̀n kọ́rọ̀ burúkú ni ààyàn bu lágbájá kí ló dé mo dé sọ́dọ̀ rẹ̀ kọ́dà kò fún jẹ lọ mi ṣùgbọ́n jọ́ o ìgbà wo lọ́lẹ́lẹ́tọ̀ bẹ́ẹ̀ jọ́ mẹ́ta péré náà ni o so ọjọ́ kìíní òfun ló ń jẹ òfun bíi tí ó gbé ọjọ́ kejì ọjọ́ kẹta gbà náà lọ́sẹ̀ ọjọ́ mẹ́ta péré ni lẹ́yìn ọjọ́ mẹ́ta àlejò yẹn ó yẹ kó náà mọ báwo làwọn ṣe máa yanjú ara wọn ọlọ́run ràn wọn lọ ezekutọ adi sọdún yẹn tẹ́tẹ́rẹ́ ẹjọ ń dòlẹ lọ inṣàlọ ẹ kí ni déètì lónìí wọn ni Ramadan di mẹ́ẹ̀ẹ́dógún inṣàlọ ń gbọ́ bá di mẹ́ẹ̀ẹ́dógún Shawwal kí a mẹ́ẹ̀ẹ́dógún Ṣawwal pé yes inṣàlá gba yẹn ó lè máa múra àti máa lọ́ngbà yóò máa múra nù so eléyìí ọjọ́ mẹ́ta péré tó bá ti gba àpọ́nlé ọjọ́ mẹ́ta kò túmọ̀ sí pábùkù lọ́kàn o ọlọ́run ọlọ lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹni tó wá dé sọ́dọ̀ èèyàn tó dé sọ́dọ̀ rẹ̀ tí ọ̀nà rẹ̀ tí ọ̀ka sí tí òfin kankan sàlejò fún un wọn ní ní ọlọ́run ti torí rẹ̀ sọ àyà ìkàlẹ̀ pé kò burúkú ẹ̀sùn sọ̀ ń pa rẹ̀ kẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tí ó yé wa ni pé àyà yóò fẹ́ kọjá sábàbí yẹn lásán ó gbogbo ẹni tó bá sábò ṣùṣì wípé ó lè ṣe pé. àyà yìí wọn tọ́ka sí pé gbogbo ẹni tó bá ṣàbòsí sí kò burú kó gbẹ̀san kò burú kó gbẹ̀san lára ẹni tó bá ṣàbòsí sí ṣùgbọ́n kò gbọ́dọ̀ ta ẹnu àlà o kò gbọ́dọ̀ ta ẹnu àlà lópin ìgbà tẹni tó ṣàbòsí sí wa yẹn bá jẹ́ mùsùlùmí ó ṣàbòsí sí ọ kò burú kó gbẹ̀san ṣùgbọ́n ò gbọ́dọ̀ gbà ju tó ṣe ọ lọ ìyẹn tẹni tó ṣàbòsí náà bá jẹ́ mùsùlùmí mùmínì. àmàlàpẹ̀jùwe àbòsí tó ṣe sí ọ onípòkúrọ̀ zina mọ́ ìwọ òṣìṣẹ́ zina wọn ni wọn mẹlẹ́rìí wa kò rí mu wa ìwọ náà tọ́ ọ bá ṣé wọn náà kúrọ̀ zina mọ́ ni rárá o nítorí pé tó o bá ṣe bẹ́ẹ̀ o ti ta ẹnu àlà bó náà ṣe jẹ gba ọgọ́rin kò burú kí wọn náà jẹ gba ọgọ́rin ọ̀parọ̀ zinamọ ọ̀rẹ́ lẹ́rìí mú wa ọjọ́ ọgọ́rin ẹgba wọn náà wàá kúrọ́ rẹ̀ má wọn náà ọ̀rẹ́ lẹ́rìí mú wa wàá jẹ ọgọ́rin ẹgba ni àmọ́ tó bá ṣe pé ẹni tó ṣàbòsí sí wa bá jẹ́ kèfèrí ńkọ́ kèfèrí wọn ṣàbòsí sí ọ kò burú kò tú kẹkẹ ọ̀rọ̀ fáhàn rẹ tọ́ba ti jẹ́ kèfèrí ló ṣàbòsí sí ọ tú kẹkẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́mọlé ti jẹ oko fún fáinfáin kò sí ìpè fún lóríṣiríṣi ìparun àgbákò àdánù. àṣedànù àṣeèrí orí ibú àìníyè àìnílà ẹsẹ̀ mọ sọ bẹ́ẹ̀ o táwọn olùmọ̀ ń sọ ni mọ̀ ń sọ yẹ o wọ́n káwọn ìfẹ́ yóò bá ní o <laughs> wọ́n ní gbogbo ẹni tó ọba mọ̀lẹ́pẹ̀ láyé sẹ́ fún torí pé kíni káfíìrù ni ó sì ṣe kíni ó ṣàbòsí ọ ọsẹ síbi tí ọyẹ gẹ́gẹ́ bí anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam báwọn náà ti ṣèṣe ọ̀gá wa nìyẹn bí wọ́n ṣèṣe nígbà tí wọ́n ń fáwọn alábòsí wọ́n ní allahumma shdud wa ta'ataka ala mudar ìfọwọ́fìyà fúnni mọ́lẹ̀ wọ lọ́n tí ó gbópá lórí àwọn mọ́bọ̀rọ̀ ìfọwọ́fìyà fúnni mọ́lẹ̀ táìfi rimu táìfi rimu mi tiwọ́ lọ́n tí ó gbópá lórí mọ́bọ̀rọ̀ waj'alha alayhim sinina ka Yusuf wàá wa kó mú wọn fáínfáín irú ètò mú àwọn èèyàn anabi yusuf alayhi salam ẹ̀rí àwọn èpè karabiti karabiti tó lè wú odidi jẹ́ríkò anabi sallallahu alayhi wasallam ló ṣe fún wa níbòmí anabi sọ pé allahumma alayka bi fulanin wa fulan wọlọ́n lágbájá àti tàmẹ́dò ra wọn mú subhanallah ra wọn mú ẹnì kí tọ́lọ̀ ń bá ara wọn mú kò síbi tí wọ́n lè jàjà bọ̀ ta ni ó gbà wọ́n lẹ̀ ta ló mú wọn Allah ta ni ó wàá gbẹni tí Allah ò mú lẹ̀ òun gẹ́gẹ́ bíi ta ni. anábì tí wọ́n ń dakọ̀ wọn lágbájá àti tamẹ́dò kò kọ̀ wọn torí kọ́ bá yí pé ńgbà tọ́lọ̀ wọn gbà wọn mú kọ́ má jẹ́ pé yóò mú jù wọn lọ. subhanallah. tó bá wọn á jẹ́ pé ní tó ṣàbòsí sí ọ̀hún òun náà jẹ́ ní tó yẹ pé àbòsí tí ó ṣe ó ṣe hàn ní pé àwa la ṣe ẹ̀tún fi kún ètò tiwa lákọọ́lẹ̀ nínú àwọn fáìlì àbòsí tá a ti ṣe nílẹ̀ ń sọ bẹ́ẹ̀ a eléyẹn eléyẹn du'iya alayhi jahran ẹ ṣe pé fún ní ojú gbogbo yẹn ni bí ká máa ṣe kútúbà jimá tẹ wá gbé wọ wọ ọlọ ìwọ ọlọ lágbájá ti tọ̀gá ọtọ̀gá ọ̀sàgbére wàtàjà bára ọ̀sàgbẹ́rù gbárí wàtà àǹtara ọ̀sẹ̀ mọ́tòmọ́tò wàtà zàmjára ẹ kó gbogbo ẹ fún fáinfáin allahumma zelzele al-ardha min tahti qadamay ọlọ́mí ilẹ̀ ní abẹ́ ẹsẹ̀ mo rò so wanzil alayhi ba'saka alladhi la yurad ìyà tí wọ́n lọ́ máa fi ránṣẹ́ sí àwọn ọ̀tá tó sì pé kò sí tó lè mú kọ́ máa bá wọn dojú ẹ̀ kọ́. اللهم اجعله آية لمن اعتبر ìyàtí ọwọ ajẹjẹ ọjẹ àmì fún gbogbo ẹni tó bá nílò aka ìpè ah èyí ṣe báyìí kí irú báyìí ọmọ bá ṣẹlẹ̀ séyàn náà ẹ polongo rẹ bẹ́ẹ̀ nínú Ramadan báyìí nínú kunut ẹtùn gbé ọkọ rẹ̀ wọ kí baba ló sà báyìí ó sì àgbèrè ó sì báyìí ọlọ́run báyìí ni ó ṣe fún un ó doni kó gbé láì jẹ́ kó jò rọ̀ kómi ọ̀sán dé yàrá rẹ̀ kó gbé sẹ́wọ̀n pé yan ọ̀gá pé ah ojú ọ̀rọ̀ nbọ wà lágbàrágbà yẹs tọ́lọ́n bá fẹ́ ṣe nǹkan innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun ẹ wàá pé agbára ọ̀ka ẹnìkẹ́ à lọ́tẹ̀ yìí yóò bá lọ yóò bá lọ ọlọ́njẹ́ àrà ọ̀sán káàrà ọ̀sán kọ́ falẹ̀ ẹ̀yà tó bá falẹ̀ ẹ̀yà kọ́ má ti paná kọ́ fa gbogbo nǹkan ya tó bá fa gbogbo nǹkan ya tán kọ́ má ti paná kọ́ ma wá sí palóńgò kọ́ ma palóńgò kọ́ ma sì tọ́wáfù rẹ̀ báyìí náà pé ṣé ìwọ yìí náà ni ṣé ìwọ yìí náà ni subhanallah kótó wa sọlù wèrè lágbárí so ọlọ́run bó sì ṣe bẹ́ẹ̀ ẹ àbòsí ọ̀dà o ẹ tó bá jẹ́ pé bàbá ọ̀daràn máa gbé tiẹ̀ hàn bẹ́ẹ̀ sì ṣe fún un ní gbangba láti ṣe àdúrà tó walam yakun lahu irdun muhtaram wọn ni gbogbo alábòsí bẹ́ẹ̀ tó náà ń ṣe àbòsí gbangba tí màá fi hàn kò ní iyì kankan tá a tún lè sọ ma kò ní iyì kankan tá a tún lè sọ ma níbikíbi tọ́nbi tá a bọ̀rọ̀ dé ibà yìí a tún fẹ́ ṣépè fún ẹni tá à ń ṣépè fún sọ ẹ̀yìn ẹ̀yìn máa sàmì mo rò pé yé <laughs> so bẹ́ẹ̀ sì máa ṣe nu gbogbo kò ní ìkankan mọ́ torí di eléyìí kò sí ìkankan tẹ́ fẹ́ pọ́nlé mọ́ wàlẹ́ abẹ́dẹ́nu mọ̀tẹ́ràn kò sí lára kan tá a fẹ́ pọ́nlé mọ́ alẹ́ gbé wọ ọlọ́wọ́n ba ìdí rẹ̀ ni kó wo ti sọ kó wá yọ lẹ́nu owó tó gùn títí láti dì í tó yẹ pé nu lọ́yọ̀ sí subhanallah wọn ni gbogbo ara rẹ̀ kò tún níyì má wala malun muhtaram kò sì sówó rẹ̀ kan tó níyì má ìwọ Ọlọ́run báyìí ni kò ṣe fún dúkìá rẹ̀ gbogbo ilé rẹ̀ kò jóná gbogbo mọ́tò rẹ̀ kò gbiná bàbá fowó sápò kó dìdún subhanallah ẹ jẹ́ mọ́wọ́ fún yín lọ́ba kó dùn jáde lọ́jà ah, àdé ẹ̀gbádùn ni èpè <laughs> ń sẹ lórí wèrè torí ẹ wọn ní gbogbo nǹkan rẹ kò sí ètò ní ìmà subhanallah ó wà nínú àdéhìí kan tí aisha radiyallahu anha tó ti ń ṣépè abu dawud ló gbà wá apá kan nínú àwọn olùmọ̀ọ́ lọ fẹsẹ̀ rìn lẹ̀ apá kan ní kò fẹsẹ̀ rìn lẹ̀ ó wà nínú yẹn wọn ní ẹnìkan jí owó aisha nígbà wọn á jí owó aisha radiyallahu anha ìyá ńlá wa ìyá ńlá wa wá ń ṣépè wọ́n ń ṣépè fẹ́ni tó jí dúkìá wọn ẹni wo lè ń gbọ́n o olè tí o lè má mú nǹkan ní nǹkan tí e jọ lójú gbogbo orí tọ́lọ̀ ń ṣe fún kọjọ́ lójú tó bá ti rí nǹkan ní nǹkan lójú ó ti máa ṣe pàkàpàkà. tọ́ nígbà tí wọ́n jí nǹkan àìṣá yìí olójú kò mú ọ lọ bá ti rí nǹkan oníkan bá bá ti mú kò ní lọ tọ́ àìṣá bá bẹ̀rẹ̀ sí ní ṣépè faqala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní la tusabbikhi an má jẹ́ kí tí ó jẹ́ ó kéré o má jẹ́ kí ìyà tí fi jẹ́ ó kéré o jẹ́ kí èpè yẹn kọ́ ragadu ragadu dáadáa jẹ́ kó sì ka haramba harambata harambata dáadáa bẹ́ẹ̀ kó tí máa ti ń bọ́lẹ̀ lórí báyìí àfa ọ̀nà ọmọ pé nǹkan ṣe ẹ anábì ní tó sọ fún yẹn pé mẹ́jọ ó kéré ó má bù kéré fún o jẹ́ ó gbópọn akótóbi àwọn tí máa kó bàtà àwọn èèyàn mọ́ṣáláṣí olùkọ́ ẹ̀rí nǹkan mẹ́wọ́ <laughs> àwa tafsir làbájáde àbárí ah, bàtà wọn kẹ láìla wọn ni wọn jí bàtà nínú o má sọkàn jí bàtà jí bàtà báwọn ní mọ́ṣáláṣí ó misplace yẹn ah, ibi tí mo kó sí náà nínú o ìgbàgbé wa ẹ dákun torí tọ́lọ́ àní ibi tí mo kó sí ni tún lọ jókòó kó o ronú dáadáa wọn èyí jí nǹkan mọ́ṣáláṣí èyí jí nǹkan bọ́yá nìkan lórí pé ó ti tuntun jù ibi tó o sì kó sí ó ti wà ń gbangba jù tó o ṣeé ṣe kẹ́nìkan lọ fẹ́ lọ bọ́ sọ́nlé pé kí wọ́n má bàa tètè jí kó inṣàlá àwọn kò padà wàhálà ò ti ṣẹlẹ̀ rí mọ́ṣáláṣí wọ́n tún kó padà so wọ́n rí kó ti tuntun jù ó sì ti wà ní gbangba jù kó má bàa wà á jẹ́ pé wọ́n tètè náwó sí i níbo ìdíjọ́ kejì wọ́n tún kó padà subhanallah eléyìí wá fi hàn pé òun jí kó ni o ntí ọba sì ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ kò burú ẹ sáfi tó ìmáàmù létí mọ́sálásí náà ti jí bàtà bẹ́ẹ̀ kó bu èpè fún un níbi tó ti nípa tó sì ti tóbi dáadáa wọ́n ní ẹ má gbé fúyẹ́ fún ẹ jẹ́ ìyà tí wọ́n jẹ ọ̀pọ̀ ọlọ́run mẹ́jẹ bàtà kún tún dúró lẹ́sẹ̀ rẹ̀ mọ́ láyé <laughs> ẹ mọ̀ pé ètò jíun ti máa ń dúró lẹ́sẹ̀ rẹ̀ iná yẹn ló fi máa wọ̀ mẹ́tì bàtà kún dúdú lẹ́sẹ̀ rẹ̀ mọ́ láyé gbogbo bàtà tó bá sì ti wọ̀ kó rí ọmọ fọ́ láti ẹsẹ̀ títí di ọpọlọ sẹ́wọ̀n kékeré àkàmbà tó jáde <laughs> subhanallah pé ṣé bàtà five thousand náà wọ́n ṣe à kọ́dà bó ti five naira ó lè bá lọ ní nàìjíríà lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa o sì gbọ́dọ̀ mú nǹkan nìkan kò sí bó sì lè wù ọ́ tó báyìí hadithi tó bá fẹsẹ̀ rinlẹ̀ apá kan nínú àwọn olùmọ́ni kò fẹsẹ̀ rinlẹ̀ àwọn kan ló fẹsẹ̀ rinlẹ̀ Sheikh Al-Albani rahimahullah wọn gbé jáde nínú Da'iful Jami' as wọn lọ lẹ àwọn olùmọ̀kan sọ pé hasan kọ̀dà gbogbo ètò ìkọjẹ torí ẹ alábòsí jáwọ́ ní di o jáwọ́ ní di ó sì tún wá nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní layyul wajidi zulmun yuhillu irdahu wa uqubata ẹni tó jẹ́ yẹn lówó ọwọ́ arówó tó lè fi sanwó èèyàn padà ni wọ́n fi ń falẹ̀ fífi àti sanwó ẹni tá a jẹ lówó fi falẹ̀ nígbà tá a rí ní tá a lè fi san rọ́ọ̀lù àbòsí ẹni tó bá ṣerú àbòsí yẹn Ànábì ní yuhillu irdahu fífi falẹ̀ tó fi falẹ̀ yẹn ó ti sọ iyì rẹ̀ dẹ̀tọ́ pé kákan lábò ó ti ó sọ dẹ̀tọ́ pé ká ta àbàwọ̀n ká bá wọn sí iyì rẹ̀ ẹ̀kan lábò ike kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí fífọ ọlọmú yà dúró bàbá yìí bàbá wò tọba ní bàbá ara nù bàbá burúkú ó lè èsè kúkú jí tẹ́lẹ̀ tẹ pé yíya lọ yá tẹmẹ pé àbùkù ti ń dénú ẹfọ ọlọyàmú ẹtọ jẹ wojú rẹ ọmọwọ lọmú rẹ pé ṣé ọwọ́ rẹ bọdùmù ni àbọ ọràn mọ ọràn ni. ó ní òsì ní tún fọwọ́ ń fi lọ́yàn mú maláyè kékin ni jẹ́ ń tún fi lọ́ lẹ́ẹ̀kan sí kó <laughs> o jẹ́ ó tètè yọ gbogbo oògùn rẹ ó ti bàjẹ́ báyìí imú tiẹ̀ ń ò ní fi fatẹ́gùn dáadáa sí mu ma ní gbogbo atẹ́gùn ọmọ ẹ̀jẹ̀ mu ẹ̀ kọ́ bá rẹ̀ dànù inú kàyàn lábùkún torí ẹ̀ ẹ̀ máa dé fìlà o mùsùlùmí ó yẹ kó máa dé fìlà mo rò pé yé wa because nínú tó bu yìí kún mùsùlùmí yóò ti kún ọdún ọmọ bíi mùsùlùmí nísìnyí ó ṣe ń tọ́ lẹ́tọ̀ọ́ sí kí wọ́n fi kàn án lábùkù fìlà ń bẹ lórí rẹ̀ wọ́n kàn gbàdá lẹ̀ ni àmọ́ kò sí fìlà lórí ẹ̀ sọ̀rọ̀ kó ṣeéṣe kọ́ ẹ pé wọ́n sì ọ́ fọ́tì ni <laughs> torí ẹlòmígbàtà ni ẹ máa dé fìlà báwo ẹ kí ni kò burú nínú kó gbáfìlà rẹ bọ́lẹ̀ àti kó jẹ ìfọ́tí so torí ẹ ní o dé fìlà mùsùlùmí ni máa dé fìlà mùsùlùmí ni máa dé fìlà fìlà táwọn mùsùlùmí kún mọ́ kò sí fìlà tó lè dé kò sí fìlà tó lè dé kódà kó ṣe pé abetí ehoro lọ́ba dé kò sí ní tó burú mbẹ́ sátìjà mọ́ mùsùlùmí kó tún ní rúgbọ̀n sọ pé àwọn tí ma sábà dé abi ti ehoro àwọn ti farungbọn dànù tó ma tó arírùngbọn wọn gbà bàbá mọ̀sọ́bí mọ̀sọ́bí kínní mọ̀sọ́bí kínní nígbà tó bá gbé oògùn ó gbé àwọn ọ arójú rẹ ó rírun ah ẹ dákun ẹ má bínú bàbá kó ṣe bí mọ̀sọ́bí kínní ewu tó bá ti dé fìlà abi ti ehoro náà lọ́mọ oògùn tó bẹ́ẹ̀ ni ó dé fìlà ẹlẹ́lọ́ kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n ti rí ọ pẹ̀lú orúngbọ̀n pé ah asalaamu aleykum pé wa aleykum salaam tó bá jẹ́ mùsùlùmí ni ọ èyí ṣe mùsùlùmí wa aleykum so défìlà àmọ́ àwọn kan wọn àti rí fìlà kan lórí rẹ̀ wọn àti rí kan tó lórí wọn <laughs> pé máa wọn ti gbé ìwọ ẹsẹ Yorùbá àbùkù wa màá là kó ń bẹ́ o kó ń bẹ́ o òdiwájú mi màá là sọ̀rọ̀ wá sọ fún pé ta lẹ́ ń bá wí ah, ẹ dákun ẹ mo rò pé màá là ní <laughs> yẹn pé màá là ní ní àbùkù màá là wọn gbọdọ̀ pọ́nlé àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá bò sí mẹ́wàá bàbá tí wàá jẹ́ yorùbá ẹ̀ka àrọ́ bàbá ẹ̀ka máa ń là ìwá séèyàn tó yà jẹ́ pé àbùkù wọn kàn bí ọ̀kan nu tó do ọba ń bẹ̀ wọn àdúró níbi gbá wọn wọn là sọ́ra ní àbò níràn wọn ni tani wọn là tó ẹ dákun o <laughs> mo ní òkè wọn là lẹ́ni àbùkù àbí bẹ́ẹ̀ kọ́ bí yorùbá ti wà á dé fìlà arú tiyún kìí séèyàn ẹ dákun ẹ má bínú ní ẹ lọ yíwà padà ìyẹn bù nìyí èèyàn abú nìyín ẹ kàn dàgbà lásán ni sankali kọ́bọ̀ lórí torí délé islam ò pé kọ́ kọ́ kọ́ kẹ́nìkan lábùkún torí ẹ̀yà rẹ̀ àìpé orí ni kọ́ ọmọ kàwọn èèyàn lábùkún torí ẹ̀yà wọn ọ̀gbọ́n ó sì gọ̀ o ti wá categorize pé tí yorùbá ti ṣe yorùbá o àbùkù ni yorùbá nìkan lẹni àpọ́nlé nbọ alakpọlẹ náà wà bulakpọlẹ náà wà àbí kákan dúró ń pò kọlọ ń pò aláṣìírí tọrọ lọ pọ lábẹ ntí mo sọ kákan dúró <laughs> dúró lábẹ kọlọ ń pò aláṣìírí ni kálukú ọba mọ wọn rẹ ọlọngbọn tí ń bẹ lórí mi tí wọn fẹ́ túlẹ àmọ́ ká filẹ torí de eléyìí báyìí pọ́n àwọn ọmọ èèyàn lé wọn lọ kọ́ kẹrẹ́mù náà bẹ́ẹ̀ Adam ọlọ́run ló ń pọ́n gbogbo ọmọ ànábì Adam lé ìwọ tó wájọ kan nu wọn kí wọn lọ fẹ́ máa fàbùkù kẹnìkan sí kí ni ìwọ lè dá ta ló lè dá tó fi wọn máa kẹnìkan lábùkù wípé torí kó kìí bá a sẹ́yà rẹ ẹ sì wo ibi tó bá wa dé nàìjíríà yìí ẹ wo ibi tẹ́ yàmẹ̀yà bá wa dé à ní lọ́síwájú kọ́bọ̀ à ń wa jẹ ni bébí lùmọ́lá náà ló ti lọ kó wálé tó fi ń kọ́lé àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí tí gbogbo àwọn èèyàn yín àwọn èyí kan yín tó wà nídàálẹ̀ nílùú mọ́lá náà wọ́n bá ní wọ́n máa lọ lu wọn sínú yín ó dùn sébi tí wọ́n dé sí wà kò sí ibà ti lọ àlọ́ tán ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọn kó wọn dé tí wọ́n fi sun stadium bí mọ́lá náà ní sì ń bú Yorùbá tó náà pé kí ni Yorùbá o tó máa yàgbẹ́ sínú páànù kò burú ẹ̀yin jẹ́ máa yàgbẹ́ nù bíbá. ìwọ náà bí o bá bá lé ọ tán ni ọgbà bí tó ti wá lọ gbọ́dọ̀ fẹ́ dé sí kánò mbẹ́ tàbí mẹ́ẹ̀ẹ́dógùrì tí wọ́n ti ń dùnyàn wọn náà fẹ́ dé sí. tọ́sí ni yòówó ọ̀dà ẹ̀wà tó ń kó wa ẹ̀bẹ́ máa bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ tá jẹ́ ẹ̀wà tó yìí ẹ̀bẹ́ yìí jẹ́ wà sá gbẹ̀gìrì kítún ni àkàrà ẹ tún rántí àti hmm? sọ bàbá àjẹ bàbá àjẹ fọrọ so ẹwà mélòó wa ni Yorùbá ń gbìn bí Yorùbá náà wá ní ọyá kí gbogbo mọ́lá náà gba tó ti wá lọ ó dé àbí òde òde nù ẹ máa jẹ wa nù ẹ̀wà mélòó ẹ ń jẹ lọ Haúsá kínní kí náà fẹ́ fi sí rẹsì gan rí à ta ni ń so eléyìí ó fi hàn wá pé a nídìí ara wa àmọ́ gbà tá a máa ń tẹ̀ra wa jẹ tó yẹ pé ẹ̀yàmẹ̀yà ẹ̀yàmẹ̀yà ẹ̀yàmẹ̀yà bó bá ti rẹ́ yàmi ó kórìíra rẹ ni ló fajúro tiẹ̀ bọ̀ bó bá ṣẹlẹ̀ tiẹ̀ bọ̀ torí di eléyìí mùsùlùmí kọ́ máa dé fìlà tó gbé wa lọ bẹ̀ nìyẹn mùsùlùmí kọ́ máa dé fìlà ọlọ́run mẹ́jọ wọn kà wá mọ́kẹ́fẹ́ rí wà wà nù mọ́tò ẹ wà nù bọ́ọ̀sì orí gbogbo orí polówó torí kolobo tí wọ́n fi gbéwèé ṣọ́ọ̀ṣì há wọn lọ́wọ́ pé have your copy uh, have your copy have your copy wọ́n kọ́pì kọ́pì rẹ wọ́n pè ọ lọ sí di ṣọ́ọ̀ṣì bí ọ̀kanu lẹ́kọ̀ọ́ wọn anu mọ́tò ó ti wá wojú mi ó ti wá kó mbẹ ó wá lọ sẹ́yìn wọ́n á ń pín ìwé wọ́n á ń dé ó wá tún á gbé fẹ́mi náà bàbá ẹ̀yin náà ẹgbà tí it is the word of Lord mo lórí rẹ̀ dàrú níjẹ̀rin bẹ́ẹ̀ mo lórí rẹ̀ dàrú ó sì gbọ̀ngàn pẹ̀lú sọ́dọ̀ ní kóun fún pépà ẹ nǹkan kan náà ni wọ́n àti ta ni ọlọ́run kan ṣoṣo lèmi ń sìn ọba tó dáyé tó dọ́run kí ni wọ́n ń sìn yẹ́rù pẹ́ bọ́ ó máa ń wọlé.

torí ọjà tí ọba ti ta wọn máa lo aago sí sá torí ẹ ọ̀kan náà tún wá bẹ́ẹ̀ náà òun tiẹ̀ gbọ́n bó ṣe ń pin bó ṣe ń pin tó kun déwájú mi báyà tí mo ní are you are you mad ọ̀yà ara tulẹ̀ fucking foolish nonsense <laughs> so nítorí di eléyìí múra gẹ́gẹ́ bí mùsùlùmí because ẹ máa ń ké ẹ máa ń tó lé tó lé gbogbo wọn báyìí tí wọ́n fi kàn àbùkù tí lè sọ̀rọ̀ ó ní pé Ọwọ yíyọ rẹ náà ti mọ̀ pé mùsùlùmí lélẹ́yìí ọkàn tọja tọ́jà náà àmọ́ tó bá ti rí okolobo tẹlẹ náà kí lọ́ọ́ bá tún pé rẹ ọkàn lè pé sọ́ọ̀tì yín ọ̀jọ́ra wọn àti sì jọra wọn yóò it is not a problem but at the end of the day jésù kan náà lẹ̀ ń jọ ń pè torí ẹ ọmọ pé sáfù tí ọ sínú nísìn náà tó jáde tó tó ọjọ́ mùsùlùmí á pínwé yẹn fún ọ wọn torí di eléyìí la yuhibbu Allahu al-jahra bis-su'i min al-qawli illa man zalim ọlọ́run ọba ọ̀fẹ́ wípé nígbà tí ẹ bá sọ̀rọ̀ kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu kẹ́ ẹ sì tún gbóhùn sókè pẹ̀lú ẹ̀ àyàfi tó wáyé kán sáàbò sísun yẹn. torí ẹ ẹni tó bá jẹ́ lówó tọ́lọ́run ọba sì ti fún ni tí ó fi san ẹ má máa lọ lára o anabi sallallahu alayhi wa sallam ni i máa sọ yèèyàn dẹ̀tọ̀ wọn kàn yàn lábùkù i sì máa sọ ìfìyàjẹyàn dẹ̀tọ̀ ẹni tó bá ti jẹyàn lówó tọ́lọ́n bá ti fún ọ lówó yẹn tètè lọ san síbẹ̀ là á máa ṣe láwùjọ wa ọwọ́ à ń sọ̀rọ̀ rẹ ká ọwọ́ à ń bọ̀ jẹ ká ìwọ ńkọ́ ìwọ ò ti bára rẹ jẹ́ ṣèbójú rere lẹni tí ojú ojú dáadáa ni gbogbo ẹni tí ó bá yáwó lọ́wọ́ èèyàn máa gbé wa kódà wọn a tún máa mú yàn lẹ́yìn kẹ́lẹ́ bá a kà sí kẹ́lẹ́ kakún èèyàn ṣùgbọ́n èèyàn mélòó ìlówó olówó gbà lọ́wọ́ tọ́da padà ní rọrùn ebi lẹ́yìn ìgbà tó gbowó olówó tán inú tó máa lọ ṣaagùn sí gẹ́gẹ́ bí àwọn kèfèrí tí ọ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọ́n lọ lé olóògùn yóò tún lọ máa ṣaagùn sí pé kọ́ máa rántí pé nìkan jẹun lówó ìjọba sì fi mú rántí kọ́pọ̀ lọ́wọ́ dàrú njẹ́ ọba sì fi lè láyà láti béèrè owó rẹ̀ kókú a'udhu billah wọ́n mọ̀ sílẹ̀ ayé bígbà tó ṣe pé ayé yìí náà gbogbo ẹ̀ ma kò sọ̀rùn torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ẹni tó lọ ń fún lọ́rọ̀ tó fi lè sanwó olówó padà tí ò bá san padà tí ń lọ lára alábòsí ni ẹni tó bá ṣàbòsí ó sí ká polongo rẹ̀ matlul matlul ghaniyi lílọ àti san gbèsè lára fún ẹni tọ́lọ́run bá rọ̀ lọ́rọ̀ àbòsí ni ọlọ́run rọ̀ lọ́rọ̀ tó fi lè sanwó olówó fún tètè san fún má lọ lára torí kọ́ ọ má bàa jẹ́ pé o tún wá bẹ́ẹ̀ àbòsí ṣíṣe tó bá sì ṣe bẹ́ẹ̀ iyì rẹ̀ ọ́ dànù o iyì rẹ̀ ọ́ dànù wàá kan àbùkù tí ó pọ̀ lẹ́yìn eléyìí ọlọ́run bá wa oni وكان الله سميعا عليما ìkìlọ̀ lélẹ́yìí falábòsí o ìwà alábòsí rántí wípé ọlọ́run ọba ń gbọ́ o ọlọ́run ọba ń gbọ́ gbogbo ń tẹ́ ẹ bá sọ ọlọ́run ọba ń gbọ́ ẹ̀rí pé náà sa yorùbá náà ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ ni ń gbọ́ kí wọ́n á ló túmọ̀ sí lọ́dọ̀ tiwa kò ní túmọ̀ wọ́n ti sọ́dà sàlẹ́nu sẹ́rí ọlọ́ngbọ́n ìṣẹ̀rùbá ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ tí mo bá mọ̀ ìgbé ọlọ́ngbọ́ ní gbọ́dọ̀ sọ́kúsọ lẹ́nu tí mo bá mọ̀ pé ọlọ́ngbọ́ gbogbo ọ̀rọ̀ tó ṣe pọ́ lọ́wọ́ ọba tó bá gbọ́rù rẹ̀ lẹ́nu mi tèmi bá mi ní gbọ́dọ̀ sọ. torí ẹ ìwà alábòsí tó ọ̀sàbòsí sọmọlá kejì. ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ẹnu ni wọ́n máa fi ẹnu wọ́n máa fi ṣàbòsí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà bíi kéèyàn dájọ́ ọ̀fẹ́ nu amẹnitọ́jàre agbárí fẹlẹ́bi agbẹ́bi àbòsí ni rántí pọ́ lọ́wọ́ bá ń gbọ́ ó sì mà olùmọ̀ni ó ti máa ń tọ́ ọmọ ti ọlọ́run ọba yéé sì sàlábòsì torí pé gbogbo wa pátá níwájú rẹ̀ àdọ́gba kí la jẹ́ sọ́lọ̀ ẹ̀rù ọlọ́run. wa kana Allahu sami'an 'alima ìkìlọ̀ sì tún wà ń bẹ̀ fún ẹni tí wọ́n sàbòsí sí pé kò gbọ́dọ̀ ta ẹnu àlà ọ̀ gbọ́dọ̀ ta ẹnu àlà kọ́ wa lu ẹ̀tọ́ yìí nílòkulò kó fi jẹ́ pé ọ̀ wá máa sàtámátámà gbogbo etí ìsara rẹ̀ lọ́ọ́ máa rọ́ sí lọ́rùn rántí pé ọlọ́run ọba ń gbọ́ ọ̀wọ́n tó ṣe sí ọ tọ́lọ́run bá fi ní òun ọ̀kọ̀ kó o ti torí rẹ̀ sọ̀rọ̀ burúkú kó o sì gbóhùn sókè pẹ̀lú ẹ̀ mẹ́jọ tayọ rẹ̀ kí ló dé tẹ̀ fún wa ń ṣépè fún báyìí torí owó mi tó jẹ ni torí owó mi tó jẹ ni kìí ṣe pé ntọ́fà tí fi ń ṣépè fún òun náà ni wípé nítorí bàtà tí o lè má wọ̀ láyé rẹ̀ nítorí oúnjẹ tí o lè má jẹ nítorí fìlà tí o lè má dé nítorí àà ẹ bàtà tí ń wọ̀ aṣọ tí ń wọ̀ fìlà tí ń dé kí ló ní í ṣe pẹ̀lú àbòsí tiẹ̀ tó ṣe sí ọ ọjẹwò rẹ ńjọjẹwò rẹ ìwọ làbùrọ̀ máa wá ka ẹ̀sùn sí lọ́rùn léyìí tí ò sí náà ràn tọ́ rántí pọ́ bá ń gbọ́ ọlọ́run ọba yìí ònlẹ́lẹ́dàá tiẹ̀ ònlẹ́lẹ́dàá tiẹ̀ kò sì ní gbà kọ́kan nínú àwọn ẹrú rẹ̀ ṣàbòsí sẹ́nì kejì torí pé kò gbà kó wọn ṣàbòsí sí ọ ló fi gbà wọn láàyè wípé kò ṣépè fún bẹ́ẹ̀ náà ni ò ní gbà pé kí wọn náà ṣàbòsí sí torí tí wọn náà bá ṣàbòsí sí yóò tún yí padà wípé kó náà ṣépè fún ọ. torí ẹ̀ wa Allahu sami'an alima rántí pé olùgbọ́ lọ́lọ́run o alima olùmọ̀sìn ni ọmọ tí wọn bá ṣàbòsí sí ọlódodo àìmọye èèyàn tí wọn ṣàbòsí sí ti ń ṣépè tí wọn máa sunkún ọ̀ni bí ẹni tí nǹkan ṣe tí nǹkan kan ò sì ṣe tí wọn máa ṣe wọn láì tẹ láì kí wọn ṣàbòsí sí òun wọn ò sì ṣàbòsí kankan sí wèrè kọ́ran ti kọ́ ọlọ́run ọba wa ń kọ́ àlèémá kò sí ní tẹ́lẹ̀ gbé pamọ́ fún torí ẹ ọlọ́run wa ni. إن تبدوا خيرا أو تخفوا تباوي ẹ bá gbé ọ̀rọ̀ rere kẹ́ gbé jáde lẹ́nu kẹ́ sọ ọlọ́run ọba ti mà á ọ̀ tó fò sì wò ẹ gbé pamá èèyàn ṣe dáadáa sí yín ẹ fẹ́ sọ nípa dáadáa tó ṣe sí yín tọ́ba wù yẹn ewé jáde ẹgbóhùn sókè kẹlòmí ọgbọ́ ọlọ́run ọba màá tọ́ba sì wù yín ewé jẹ́ẹ́jẹ́ ẹ̀sọ́ lọ́nà tó ṣe é pé èèyàn kan àbí èèyàn méjì àbáwọn kan tẹ́ ẹ dáyà sọ́tọ̀ nìkan tẹ́ ẹ fẹ́ kún ọgbọ́ náà ni wọ́n gbọ́ ọlọ́run ọba tún màá àti pé gan bẹ́ẹ̀ bá tiẹ̀ wí lọ́kàn yín tẹ́ ẹ wí jáde à ń bọ̀sibọ́sì pé nìkan gbọ́ ọlọ́run ọba mà á èyí tẹ̀ tí rò nínú ọkàn yín bẹ́ẹ̀ bá rò báwo lẹ́ẹ̀tì ṣe rò ọlọ́run ọba tún mà á torí di eléyìí gbogbo ètò bá wù ọ́ kó sí mbẹ́ kọ́ ọ̀rán ti pọ́lọ́ ọba mà á. أو تعفو عن سوء àbí kẹ́ ẹ tiẹ̀ ṣàmójúkúrò lórí àìdáa tó ń ṣe sí yín tẹ ẹ bá ṣe àmójúkúrò lórí àìdáa tí wọn ṣe sí yín ọlọ́mà ìfinilọ́kànbalẹ̀ ńlá lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run wípé nísìn tí ẹnìkan bá ṣe dáadáa sí mi tí mo bá wí jáde ọlọ́run ọba ti mà tí mo bá wí jáde ní wí jáde tẹni tó mọ̀ọ́re fẹ́ni tó ṣoore fún ọlọ́run san mí lẹ́san bẹ́ẹ̀ ni tí mo bá gbé pamọ́ tí mo wí fẹ́yàn kan àbí èèyàn méjì tí ń ya abara mọ̀ọ́re jẹ ọlọ́run ọba mà kí ló dé tó fi jẹ́ pé ìgbà tí wọ́n bá ṣàìdá sí ọ nìkan là á máa gbóhùn rẹ ìgbà tí wọ́n bá ṣàìdá sí ọ nìkan là á gbé pè àgbọ́rí lẹ́nu rẹ pé lágbájá ṣoore fún mi tàmẹ̀dó rore rore ó ro oore rò mí làkàṣègbè ọtọ́ka dáadáa sí mi èèyàn mélòó lẹ́ẹ̀ máa gbọ́ tí máa sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni tí máa ṣépè lẹ́gbẹ̀ẹ́ ni tí máa bú èbú lẹ́gbẹ̀ẹ́ ni tí máa fẹ̀sùn kàn kí ló dé tó jẹ́ pé àwa kì í sọ pé lágbájá ṣe dáadáa sí mi tó ti kọ́ ṣe dáadáa sí ọ tí wọ́n bá ṣàìdá sí ọ ló tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yóò dáa púpọ̀ pé gbogbo àwa tí wọ́n bá bùn lọ́rọ̀kọ̀rọ̀ gbọ́ àbí tá a bá kọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ tá a bá ka mẹ́nu ẹnìkan kó tó di pa àmọ́ sọ lé ọ̀rọ̀ yun pípọ̀ ẹ á béèrè pé ṣé aláníyì tó ń sọ àìdá nípa rẹ̀ báyìí láàrin rẹ̀ sọ́lọ̀ sí ò ṣe dáadáa sí ọ rí ẹ dákun ẹ jẹ́ àmà béèrè nítorí pé káwọn náà ọmọ jẹ́ pà ń gbè lẹ́yìn àbòsí nígbà tí a bá ti sọ báwọn ẹ kọ́kọ́ sẹ́lẹ̀gùn apá lẹ́nu rẹ̀ ṣe ń gbó jẹjẹjẹ o yóò dínkù ṣùgbọ́n tí wọ́n máa ń ṣẹlẹ̀ láwùjọ ni pé tí wọ́n ti gbọ́rọ̀ burúkú wá tí wọ́n ń ṣépè fẹ́ni kan tí wọ́n ń ṣe kínní ẹ̀yin náà ọmọ kíkẹ́ ló ṣe tó ṣe tó ṣe ní àpá ah, dáa fún nǹkan oníṣe kínní ẹ̀yin náà tún máa fi kún. tẹ́sì mà bẹ́ẹ̀ ni tí wọ́n ń sọ̀rọ̀ fún irọ́ ọlọ́pàá ayé mẹ́yìí àìmọye adúpẹ́ fọlọ́n pé gbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀ adúpẹ́ wàláhì gbogbo olùwàgbọ́ òdodo ọgbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́n lórí eléyìí pé gbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀ torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá jẹ́ wá gbé gbogbo ẹni tó ti sọ̀rọ̀ rẹ láìdá gbogbo ẹni tó ti ṣàìdá sí ọ gbogbo ẹni tó bù ọ sí tọ̀ lágbára láti fi mú òtí ẹ̀ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bó tún jọ gbẹ̀ndẹ̀ alkiyama yawma tubla sarair ọjọ́ tó náà ó tú àṣírí torí ẹ ẹ bá gbé pamọ́ ẹ bá wí jẹ́jẹ́ ẹ bá sì sọ kẹgbọn sókè gbogbo ẹ lọ́lọ́run ọba wa mọ̀ tẹ bá sì tún sàmójú kúrò Ọlọ́run ọba mọ̀ kó o jó yọ ìgbà tó sàmójú kúrò ó sọ nkankan. tọrọ lọ́wọ́ bá ń fi hàn kó ń mà á sẹmi tọrọ lọ́wọ́ bá ọba mọ̀ pé mo sàmójú kúrò mo lè máa wọ pé ah mo kàn sàmójú kúrò lásán ni ìnígbẹ̀sán rẹ̀ àlọ́ lọ́ torí ẹ gbogbo ẹni tó bá ṣe àmójúkúrò kọ́ rántí pé ọlọ́run ọba ti mọ̀ pọ̀ sí àmójúkúrò ẹ̀san rẹ̀ ńkọ́ kò sì ní gbé lọ́dọ̀ ọlọ́run. wa kana Allahu afuwan qadira tọ́ ọ bá ṣe àmójúkúrò ọlọ́run ọba ṣe àmójúkúrò fún wa náà gbogbo ẹni tó bá ṣe àmójúkúrò ọlọ́run ọba ó ṣe àmójúkúrò fún gbogbo aláfojúfòdá aláfojúrénù bí ìgbà tí nǹkan kan ó ṣẹlẹ̀ dáadáa lọ́kọ̀wé sí lọ́dọ̀ ọlọ́run wọn náà rí dáadáa lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ wọn bójú á rí dáadáa lọ́dọ̀ rẹ̀ torí ẹ ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí àmójúkúrò lọ́dọ̀ ọlọ́run ọba àgbáńlá ayé lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà iná ni àwọn ẹni táwọn náà máa ń sàmójúkúrò wọ́n pè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ìpele yẹ kọ́mù. من أجره على الله فمن عفا وأصلح فقد وقع أجره على الله bẹ́ẹ̀ lọ́lọ́ ń القرآن náà alukur'an gbogbo ẹnikẹ́ni tó bá sàmójúkúrò tó sì tún ṣe dáadáa sẹ́ni tó sàmójúkúrò sí faqad waqa'a ajruhu ala Allah ọlọ́run ọba ni ó san lẹ́san ọlọ́run ni ó san fún kìí séèyàn wọ́n wàá pè njọ́ gbé ndàlùkìyàmù ìpè man ajruhu ala Allah talẹ̀ni náà tó ṣe kọ́ ọlọ́run ni ó san lẹ́sàn-án tiẹ̀ lónìí fala yaqumu illa man afa fi dunya ẹnìkan ò ní dìde njọ́ yẹn àfẹ́ni tó sàmójú kúrò nílé ayé àyà àfikọ́ra bí àyà àfikọ́ra kọ́ lọ́ọ́ kọ́ àmọ́ ẹ̀ sèé. kájẹni tí ó lè ní àmójúkúrò àmójúkúrò sọlẹ̀ o àmójúkúrò túmọ̀ sọlẹ̀ nítorí pé ẹni tó ṣẹ̀ wàláhì kọ́ bá àmọ́ lágbára tó ọ wàláhì ọ lágbára jù ọ lọ́ngbà tó ṣẹ̀ kọ́ bá àmọ́ lówó jù ọ kọ́ bá àmọ́ lówó tó ọ wàláhì lágbára jù ọ lọ́ngbà ó dàbí kọba àlùkọ sí ọ̀kan nínú àwọn mẹ̀kúnnù rẹ̀ ni kí wọ́n á máa wò pé o lè fọwọ́ alágbá létí nítorí pé ajunilọ lè ju nínú síbi tó bá fẹ́ wàláhì lásìkò tó ṣàbò sísì wọn lágbára jù ọ lọ ìdí ni wípé tó bá fi lè gbé ọwọ́ rẹ̀ sókè tó bẹ lọ́n wọ lọ́n báyìí báyìí mọ̀ ń fẹ́ kó rí sí ọba tó ṣàbò sísì mi wàláhì kò ní gbọ́wọ́ lẹ̀ tọ́lọ́ ó ti gbà á torí ẹ̀ sọ́ra fábòsì gbogbo ẹni tó bá sàmójú kúrò òun lọ lágbára náà lọ́lọ́run ti sọ pé wa kana Allahu afuwan qadira alámójú kúrò lọ́lọ́run alágbára sí ni alámójú kúrò ní alágbára ni torí pé gbogbo ẹni tán sàbòsí sí gan-an nínú àwọn èèyàn àsìkò tán sàbòsí sí tó bá fi lè sàmójú kúrò òun ló lágbára torí pé ó lè ṣépè kò ṣépè ọlọ́run bá wa alámójú kúrò ní alágbára ni tọ́lọ́run bá sàmójú kúrò fún ọ lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n lérò wípé olú agbárí agbárí mu wàláhì irọ́ ni ó wu ọlọ́run láti ṣàforíjì fún wa ni àìmọye tí ó jìyà àìmọye tí ó jìyà. وكان الله عفوا قديرا ìparí aya yìí ó yẹ kí àwọn èèyàn wòye kàtàrà rẹ̀ kọ́gbọ́n kàtàrà rẹ̀ sí làákàyè oríṣiríṣi ẹ̀ṣẹ̀ lọ́mọ èèyàn ń dá lónìí oríṣiríṣi ìwà àjàmbá ni ló ti gba ayé kan ká gbani lójú gbowó ẹni ká lu agbárí ká fi gba dúkìá ẹni ká fóògùn ká fi gba tọwọ́ ẹni ká talimọ̀lẹ́ lórí ká já mọ́tò gbà mọ́ mọ́tò nídìí ká máa ṣẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ àwọn dáridárí èyí táwọn ọmọ iléèwé ń ṣe tí wọ́n ń ṣekú para wọn à níbọn lọ́sàn gangan à ń lépa ẹni ara ẹni ká à ń wà tí gbẹ̀mí ara ẹni gbogbo eléyìí ló ti gba ayé kan lónìí ọkùnrin fọkùnrin ẹ wò bó ṣe pọ̀ tó láyé ọkùnrin kó lòun ọjọ́ kọ fọkùnrin ẹgbẹ́ rẹ̀ ìyàwó fọkùnrin ẹgbẹ́ rẹ̀ la hawla wala quwwata illa billah obìnrin ń fẹ́ obìnrin ta lọ́kọ ta níyàwó nínú olórí olórí burúkú méjì ta lọ́kọ ta níyàwó nínú aláìpé orí méjì gbogbo eléyìí ló ń ṣẹlẹ̀ ní ayé tiwa tòní ọ̀pọ̀lọpọ̀ ṣe kèfèrí sọ́lọ́ wọ́n ń fòru wọ́n fi ń sọlọ sọ́lọ́ wọ́n ń fọ̀sán wọ́n fi ń sọ́lọ́ gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ ẹ ọba kò lágbára tó lè fìyà fi jẹ wá lágbára tó fi lè pa wá má agbára tó ń lò tó fi pa àwọn n ọba ò fi وكان الله عفوا قديرا dájúdájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa àfọwọ́n alámójúkúrò ní kọ́dírọ́ alágbára sínú ṣùgbọ́n ṣe lọ́lọ́ àwa la ká ọlọ́run dákun mẹ́jọ jẹ́ pé dídẹ lọ́ndẹ wa lẹ́kẹ́ á lè bá lọ báyà pàdé ìwọ ọlọ́run mẹ́sẹ̀ tí wàá yà ó ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n lérò yìí pé tó bá jẹ́ pé ọlọ́run bá bá sì wà kí ló dé tí ò ti pa wọn irú ẹ̀ṣẹ̀ táwọn ń dá yìí àsìkò ni ò tí ì tó fún wèrè rẹ tó bá tó wàá gbà bákan náà wàá sì gbàǹjọ pé ndàlù kìyàmù ọlátọ kan jẹ ni pé ọjọ́ kan nù jọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tọlọ ti sàdéhùn ipò wọn ò ní pa ìjọ tiẹ̀ rẹ yọkọ máa fàdánwò sí wọn díẹ̀ díẹ̀ ni. àmọ́ gbà wọ́n bá ti jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà lẹ́yìn eléyìí ọlọ́wọ́n bá wọn sọ fún wa nípa àwọn aliyahud àti anasara a kíkẹ́ fèrè ọmọdé oṣù òǹgbọ́ o ọlọ́ọ̀ni sọ̀rọ̀ ọlọ́ọ̀ni sọ̀rọ̀ nítorí pé ọlọ́wọ́n bá gba Islam ọlọ́wọ́n bá ó sì mọ̀ yín dáadáa ní fi ń tú àṣírí yín fáwọn ti sọ̀rọ̀ fún nípa àwọn ọ̀sẹ́bọ ó tún sọ fún wa nípa àwọn munafiqin ọlọ́run bá wa ń bá wa sọ̀rọ̀ ní ìsìn nípa àwọn kuffar tí wọ́n jẹ́ ahlul kitab yahud àti an ọlọ́ni innal ladhina yakfuruna billahi wa rusulihi wa yuriduna an yufarriqu bayna allahi ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والله إن الذين يكفرون بالله ورسله dájúdájú àwọn ẹni tí wọ́n ń ṣe kèfèrí sí ọlọ́run tí wọ́n sì ń ṣe kèfèrí sí àwọn aránṣẹ́ ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run ọba ránṣẹ́ wa yuriduna ay yufarriqu bayna Allahi wa rusulihi tí wọ́n sì ń gbèrò láti ṣe ìpínyà láàrin ọlọ́run àti àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ wọ́n ń gbìyànjú wọ́n ń gbèrò láti ṣe ìpínyà láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ lọ́nà wo wa yaquluna nu'minu bi ba'dhin wa nakfuru bi ba'd tí wọ́n máa sọ pé agba apá wọn gbọ́ àṣà ìgbàgbọ́ sápá kan apá kan nínú àwọn ànábì la gbàgbọ́ àgbà apá kan gbọ́. wa yuriduna an yattakhidhu bayna dhalika sabila tí wọ́n wá ń wá ọ̀nà kan wọ́n fẹ́ dá ọ̀nà tuntun lẹ̀ láàrin agbọ́lọ́ngbọ́ àti gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ àti agba apá kan gbọ́ àṣà ìgbàgbọ́ sápá kan wọ́n fẹ́ dá ọ̀nà tuntun lẹ̀ láàrin méjèèjì apá kìíní ni pé agbọ́lọ́ngbọ́ àti gbogbo òjíṣẹ́ rẹ̀ apá kejì ni pé àwọn kan la gbàgbọ́ àgbà àwọn kan gbọ́ wọ́n fẹ́ dá ọ̀nà tuntun lẹ̀ wọ́n fẹ́ dẹ́sìn tuntun lẹ̀ láàrin méjèèjì alákọ̀ọ́kọ́ ni ìmánì ẹni tó gbọ́lọ́ngbọ́ àti gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni kófóró ẹni tó sa ìgbàgbọ́ sápá kan tó gba apá kan gbọ́ àwọn wá fẹ́ wọ́n fẹ́ sí ọ̀nà tuntun wọ́n fẹ́ pè lẹ́sìn wípé ẹ̀sìn tuntun táwọn ń ṣe ń ta àwọn nípa àwọn gba apá kan gbọ́ àwọn ọ̀gbà apá kan gbọ́ ìmánì àti kófóró wọ́n fẹ́ dá tuntun lẹ̀ láàrin wọn. ulaika humul kafiruna haqqan ọlọ́ọ̀ni lódodo àwọn eléyìí gan-an ni kèfèrí àwọn ni kèfèrí lódodo à ah, àti kèfèrí àwọn kan tún wà tí wọ́n tún gba ìràwọ̀ wípé àwọn ni kèfèrí lódodo lọ ń gbọ́ yẹn o ọ wàá mọ àwọn ta lọ́lọ́wọ́n bá ń wí tó ọmọ tanra rẹ jẹ. وأعتدنا للكافرين عذابا مهينا a sì ti pèsè ìyà kanilábùkù tí tẹ́ńbẹ́lú ẹni a pèsè rẹ̀ lẹ̀dí àwọn ta ni àwọn kèfèrí àyà yìí ó sọ̀kalẹ̀ ń pa àwọn yahudi àti nasara yahud làwọn tí wọn làwọn tẹ̀lé tani anabi musa alayhi salam àwọn nasara làwọn tí wọn làwọn tẹ̀lé anabi isa alayhi salam àwọn láyà yìí sọ̀kalẹ̀ nítorí wọn o wọn gba apá kan gbọ́ nínú àwọn anabi ọlọ́n gẹ́gẹ́ bí àwọn yahud wọ́n gba Musa gbọ́ gẹ́gẹ́ bí àwọn Nasara wọ́n gba Isa gbọ́ alayhim as-salatu was-salam ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́hún kó máa bá wọn méjèèjì wa kafaru bi Muhammadin sallallahu alayhi wa alihi wa sallam àti Yahudi àti Nasara gbogbo wọn sáyẹ gbàgbọ́ sáà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìdí tí chọ́ọ̀chì chọ́ọ̀chì fi wà nù ìdí tí àwọn synagogues fi wà nù torí tí gbogbo wọn bá gba anabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ ni gbogbo ọba jẹ́ kínni ọba jẹ́ mọ́sálásí mo rò pé yíyọ torí ẹ̀tọ́ wa gbẹ̀sìn kan náà lẹ́ ń jọ ń sìn tó ń yíyọ tọ́wọ́ ìkọlọ̀ kan náà lẹ́ ń jọ ń sìn àbí ò yíyọ oníwèé kan náà lẹ́ ń jọ ń kà wallahi wọ́n yàtọ̀ síra wọn máa wò bọ̀ nígbà tí sílsílà yẹn ń bọ̀ ọ̀ ń bọ̀ títí títí ó fi dórí anabi musa. alimusulimuna wọn gba anabi musa gbọ́ abẹ́ gbàgbọ́ wọ́n gba anabi musa gbọ́ tí wọ́n pè moses sílsílà tún kú lórí musa ọgbórí àwọn anabi àwọn anabi míì títí ó fi dórí isa alayhi salam àwọn mùsùlùmí wọ́n tún gba anabi isa gbọ́ tí wọ́n pè ń jésù ẹ gbàgbọ́ abẹ́ gbàgbọ́ agbàgbọ́ ìdí inú tó fi jẹ́ pé tó má ti dárúkọ àwọn àwọn anabi ọlọ́run àwọn máa ń sọ pé kí ni alayhi salam. ọlọ Ọlọ́run kó máa bá wọn torí pé gbogbo wọn ẹrú Ọlọ́run ni wọn iṣẹ́ Ọlọ́run ọba ni wọn wá jẹ iṣẹ́ tọ́lọ́run fi rán wọn àgbà nínú sẹ́yìn òun náà ni àní àbúdùlọ́ha ma lakum min ilahin ghayru ẹ̀yin èèyàn mi ẹ máa sin Ọlọ́run ọba ẹ ní ọba mi ẹ lẹ́nìkan mi tọ́tọ́ láti máa sìn lódodo tó tayọ Allahu iṣẹ́ tọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ nù. àwọn ará nìkan nínú àwọn òjíṣẹ́ yìí tọ́wọ́ ajíṣẹ́ tó tún jẹ́ tara rẹ̀ ma bíbẹ̀ má ti ń sin Allah ẹ máa sìn mí náà pẹ̀lú rẹ̀ kò sí. ما كان لبشر أن يؤتيه الله الكتاب أن يؤتيه الله أن يعطيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس ثم يقول للناس كونوا عبادا لي من دون الله Ọlọ́run ní kò ṣẹlẹ̀ rí pé Ọlọ́run wa ran anabi kan Ọlọ́run fún tírà yóò tún fún ní òye yóò tún á ṣe lánàbì yóò wá sọ fáwọn èèyàn yìí pé èmi ní kẹ́ ẹ máa sìn yàtọ̀ sọ́lọ̀ kò ṣẹlẹ̀ rí àfi báwọn ṣe ń sin jésù níbo ni jésù ti sọ pé ẹ máa sìn mí kò sí wàláhì irọ́ lásán ni àwa gba anabi Isa gbọ́ tí wọ́n ń pè ní jésù pẹ̀lú ọlọ́ọ̀ni dídá lọ́lọ́ọ̀ni dá kọ̀dára rẹ̀ òun náà lè dá nǹkan kan iṣẹ́ lọ́lọ́run ọba rán pé kọ́ wa pe àwọn èèyàn wá sídìí kó wọn máa sin lọ́hùn àbẹ́ ìgbọ́n tó náà sọ fáwọn èèyàn ni oni innahu man yushrik billahi faqad harrama allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lidh-dhalimina min ansar anabi isa ni sọ fáwọn èèyàn rẹ̀ báwọn bí ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ́ ọlọ́run sàlùjánà lè wọ̀ fún iná ní ọwọ́ alábòsí òsì ní lálàrán sí àfi báwọn ṣe ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ báyìí àwọn àgbà gbogbo wọn gbọ́ lọ́fà ni mùsùlùmí ò fi lọ́tà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àmọ́ àwọn tí è ṣe mùsùlùmí wọ́n lọ́tà àwọn lànàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n láwọn ò ní gbàgbọ́ sórí bí tá a ti tàtà pínsẹ̀ àwọn àgbà gbogbo wọn gbọ́ tó fi dórí ànábì wa ànábì gbẹ̀yìn tí ò ní sànábì míì má lẹ́yìn rẹ̀ dídọ́ gbẹ̀ndà al-qiyama ẹ̀yin lẹ gbàgbọ́ ipe jésù anabi ni moses jésù sì mú àwọn mẹ́sẹ̀gì kan wá tó yàtọ̀ sí ti moses mẹ́sẹ̀gì ti jésù ó yẹ kó pa ti moses rẹ̀ ń bẹ̀ ń ṣe bí ń sọ pé wàá ní mẹ́sẹ̀gì ti muhammad ò sì pa ti jésù rẹ̀ ẹ̀rí palábòsí ni yín ọ̀rọ̀ àbòsí là ń ti ń sọ ọ́ bọ̀ látàárọ̀ ẹ̀yin ń káwọn júù kí wọ́n gbà pé mẹ́sẹ̀gì jesus ọ̀pá ti moses rẹ ẹ̀yin ò sì gbà káwọn mùsùlùmí ọ sọ fún yín bí mẹ́sẹ̀gì muhammed sallallahu alayhi wa ọ̀pá ti jesus rẹ abẹ́rẹ́ nǹkan so ibi tí ọ̀rọ̀ ti wọ́ wà nù fún wa ni o adúpẹ́ pé ti wọ́ ọwọ́ o ti wọ́ ọwọ́ o ọjọ́ jẹ́ mẹ́wọ́ náà ni wọn náà ń gbọ́ yẹn kò tètè ro orí rẹ dáadáa kò ro kọ́ ọ̀ka nípa islam kó fi lè bá a mọ òdodo kó yẹ tán ara rẹ jẹ́ ìjọba ìṣe jẹ́ ń bẹ̀ ọ́n because tó bá dìyà wọlọ́ọ̀dá dìyà rẹ kò sẹ́ni tí ọ̀bọ̀ rú ẹnìkan ò sí tó sòsù káfẹ́ nìkan paloku orí ara tiẹ̀ ní òfin ru tiẹ̀ torí àyíbá ama ní kálukú ṣe látàrí torí ẹ ẹnìkan ò ní bọ́ ru tiẹ̀ òjò yọ àyà yìí ó sọ̀kalẹ̀ nítorí pé àwọn Yahudi àti Nasara wọ́n sá ìgbàgbọ́ sá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ọlọ́run wa fi ń yé wa nínú àyà yìí wípé alukófòrò bí rasulin kófòrò ń bẹ rusuli kullihim sísá ìgbàgbọ́ sójì sí Ọlọ́run kan ìsà ìgbàgbọ́ ni sí gbogbo òjíṣẹ́ la ilaha illallah àwọn ọ̀mà ipe ńgbà táwọn ọ̀gbà Nabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ àwọn tó ti ṣe kèfèrí sí jésù gan olùkọ́ ń yọ àwọn ọ̀mà ipe ńgbà táwọn ọ̀gbà anabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ àwọn tó ti ṣe kèfèrí sí moses gan ìdí ni wípé moses aleyhi salam ọlọlọ́n kọ́ máa bá ó ti fún àwọn èèyàn rẹ̀ ní nípa anabi muhammed sallallahu alayhi wa sallam pé ń bọ̀ nígbà muhammadu wá dé ẹ wá lẹ́gbàá gbọ́ ṣé ẹ wá gba moses náà gbọ́ mọ́ torí information tí moses pass sí ẹni kò wúlò ẹ gbà gbọ́ mọ́ nù anabi isa aleyhi salam tí wọ́n ń pè ní jesus ó ti fún wọn nírò nípa anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́ka bíbélì rẹ̀ dáadáa wàá bá ń bẹ́ẹ̀ má jẹ́ kó wọ́n tàn jẹ́ ó ti fún wọn nírò nípa anabi muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí anabi muhammad sallallahu alayhi wa sallam dé wọ́n láwọn ọ̀gbá gbọ́ ìgbà tẹ́ ẹ̀ bá gba ntí Jesus náà ti fún yín nírò nípa rẹ̀ gbọ́ kí ló túmọ̀ sí yẹn ẹ ti ṣàìgbàgbọ́ sí Jesus náà nìyẹn ẹ̀ máa ní ẹ̀ nífura orin tẹ̀ ń kò lè jẹ́ ẹ fura torí tóni bá ti pọ̀ yín ronú nísìnyí máa ń kọrin tí wọ́n ń lùlù séèyàn máa tún ronú ma ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́run lòun ò fi ọkàn méjì síyàn nígbà àyà torí pé wọ́n lùlù wọ́n ń jó wọ́n lùlù wọ́n ń jó wọ́n ń kọrin wọ́n ń jó ẹ rí i pé kíní yẹn kò lè jẹ́ kéèyàn ronú pé ọ̀rọ̀ tí ẹni tí ń kọrin mú jáde só nítumọ̀ àbí onítùmọ̀ èèyàn ò ní lè ro ó dìgbà tó bá dákẹ́ ni wọ́n á mọ̀ pé ah ọmọ sì sọ ń bì ọmọ sọ déédéé ń bì subhanallah. ṣùgbọ́n lásìkò tó melé ń dún tí dùrù ń lọ èèyàn mọ̀ tàdíreke ni. torí ẹ wọ́n sá ìgbàgbọ́ sí Jésù gan alára nígbà tí wọ́n ti gba Jésù wí gbọ́ wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu ahmed ọlọ́run nínú ọ̀rọ̀ tí jésù ti sọ kalẹ̀ nu ṣé ọlọ́run ní sòdodo ni àbí rọ́tẹ̀yìn ń pa ká ọlọ́run tó dá wa ó nínú iṣẹ́ tí jésù ti jẹ́ kalẹ̀ ó ní pé mò ń fún yín nírò ipò jíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn mi orúkọ rẹ̀ onílà nabi muhammed sallallahu alayhi wa alayhi nígbà tó sì dé tán falamma ja'ahum ma 'arafu kafaru bihi nígbà tí tí wọ́n mọ̀ dáadáa tó dé wá bá wọn anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ṣàgbàgbọ́ sí ọjọ́ ìbùsùn ìjẹ́ wọ́n ṣàgbàgbọ́ ẹni tó bá ti ṣàgbàgbọ́ sí anabi kan ó ti ṣàgbàgbọ́ sí gbogbo anabi ìdínú tó fi jẹ́ pé kò sí mùsùlùmí kan lágbàláyé tó kórìíra ẹnìkan nínú àwọn aránṣẹ́ ọlọ́ kò sí nítorí pé tó o bá ti ṣàgbàgbọ́ sẹ́nìkan o ti ṣàgbàgbọ́ sí gbogbo wọn gbogbo mùsùlùmí ẹ rí i pé gbogbo òjíṣẹ́ ọlọ́run kọ̀ lọ́tàánu wọn gbogbo ìtàn bá ti dárúkọ rẹ̀ yóò ṣe pé yóò pe kíkẹ́ ọlọ́run ọmọ ọba ẹnìkan wá bọ pé kó gba jésù nu ayé rẹ̀ sẹ́wọ̀n kò ní o gba anabi muhammed sallallahu alaihi wa sallam gbọ́ ẹ sọ fún pé gba anabi muhammed gbọ́ torí pé èmi gba jésù gbọ́ ju bó ṣe gbà gbọ́ lọ èmi gba jésù gbọ́ ju bó ṣe gbà gbọ́ lọ torí jésù òjíṣẹ́ ọlọ́run ni ìránṣẹ́ ọlọ́ọ̀ni ẹrú ọlọ́ọ̀ni kìí sọmọ ọlọ́ọ̀n kìí ṣe mẹ́ta lọ́kan ọlọ́ọ̀n òun kan gangan bóòlù ṣe wá bẹ́ẹ̀ dọ́lọ̀ ẹni tọ́lọ̀ ń dá sọmọ pé wọ́n lọ gbà gbọ́ ọlọ́ọ̀ni ńgbò tún o tún lọ́mọ ọlọ́ọ̀ni ńgbò tún ya o ní mẹ́ta ọlọ́ọ̀ni láàrin èmi àti wọn ta lọ́ gbọ́ èmi tí mo sọ pé ru ọlọ́ọ̀ni torí pé wọ́n kò dára rẹ̀ torí pé dídá ọba kò lè dá nǹkan kan àbí ẹ̀mú ìpẹ́ tí jésù dá wa ẹ̀mú omi tí jésù dá wa ẹ̀mú àmà tí jésù dá wa ẹ̀mú ọkà àmàlà àbí iyán tí jésù dá wa kó tó lọ bóòlù sí wa dọ́nà ọlọ́run tí ò lè dá nǹkankan bóòlù sí dọ́nà ìwọ lọ́wọ́ gbàgbọ́ ìwọ ló ṣe kèfèrí sí torí tí wọ́n bá gbàgbọ́ lódodo wàá mọ̀ pé ẹrú ọlọ́run ẹrú ọlọ́run tọ́lọ́run dá tí ò lè dá nǹkankan tó o bá gba jésù gbọ́ lódodo wàá mọ̀ pé kí sọmọ náà náà ma ẹnìkan torí ọba bá bí ma àmì ọlọ́run ọba ti wèé sí sọ̀lẹ̀ àbí ọmọ ọmọ pọ́ ọmọ tó ni ọ́ni torí ọba kó o lè ni nàró ma nu ń bọ̀ wá lọ́wọ́ lọ sọ ọgbọ́pọ́ parasitamọ́ọ̀lù wo lẹ́ẹ̀ lò fún taani pé kíni o tún wọ́n sùsùn wọ́n lọ bá gbọ́ wàláhì wọ́n lọ gba jésù bọ̀ because tó bá gba jésù bọ̀ ò ní pé mẹ́ta lọ́kàn ọlọ́ ọlọ́run wá di ní tí construct Ha? ṣé ìwọ nìsín were you constructed wọ́n sọ orí rẹ mọ́kùn wọ́n sọkùn rẹ mẹ́sẹ̀ ṣé ìwọ gbà bẹ́ẹ̀ ipa lè túbọ̀ tu o alẹtubótu torí ọlọlọtọ kọ ṣọ́ra o alẹtubótu tinú ọlọlọtọ kọ ṣọ́ra o alẹtubótu tẹsẹ̀ rẹ̀ ọlọlọtọ ọwọ irun tí wọ ọjẹ gbà ìpè talọ talọ ọfẹ sọmi di rọbọtù ni ṣebí n tẹ sọ mi ọfẹ rọbọtìláìsì mi ni ìpè wọn torí ọlọlọtọ wọn tún kùn ọlọlọtọ wọn tẹsẹ̀ ọlọlọtọ o ò ní gbà kó sọ fún ọ pé o di rọbọtù ọwọ alọlọrun rọbọtù ni ìtumọ̀ mẹ́ta lọ́kàn nìyẹn rọbọtù torí tọ́lọ́ọ̀ ìwọ lọ gbàgbọ́ because ọba gbàgbọ́ kò bọ́ọ̀lù sí wa fẹ́ pọ́lọ̀ ní rọ́bọ́ọ̀tù oní ọlọ́run ọmọ ọlọ́run bàbá ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀rí nǹkan o wọ́n lọ gbàgbọ́ tó ń tara ẹ̀jẹ̀ wọn máa aago kágbé gba jésù láyé rẹ̀ ọ̀ gbàgbọ́ mùsùlùmí lọ gbàgbọ́ ń ẹrú ó sì ọlọ́run nìkan torí ó ní ọpẹ́ fún bàbá ọpẹ́ fún ọmọ ọpẹ́ fẹ̀mí mímá agbó ọba bá tó bá pọ́nà lọ gbà lérò pẹ̀lú ẹ̀ tó ti pọ́nà ìṣe bàbá ẹnìkan nu wa torí tó bá jẹ́ bàbá ẹnìkan nu wa kò bá fẹ́fù àwọn kan ju àwọn kan lọ. ó sì lóun ó fún kálukú láyé ọba àṣetò ọba àmọ́ṣetò. tó kí wọ́n á nìtumọ̀ pé oní ọlọ́run ó dúpẹ́ o jésù ò tún dúpẹ́ o ẹ̀mí mímọ́ ò tún dúpẹ́ o ṣé wọn wá gbọ́lọ́ǹgbọ́ náà ọ̀gbọ́lọ́ǹgbọ́ torí pé o ti fi nǹkan míì kọ́ lọ. ẹnìkan náà àwọn méjèèjì ló ṣoore mẹ́tẹ̀ẹ̀ta ló ṣoore fún ọ ọ ń ṣe bọ́ọ̀sì ni nígbà tó ń tún tó ń pe àwọn míì wọ́n ń ṣàdúrà ó làmì jésù àmì jésù báwo àbí àmì ọlọ́ mo pé kọ́ ọ mọ̀ pé mùsùlùmí lọ gba jésù gbọ́ ìwọ gba jésù gbọ́ torí pé wọ́n sá ìgbàgbọ́ sí jésù ni tó o bá gba jésù gbọ́ lódodo wàá mọ̀ pẹ̀lú ọlọ́ọ̀ni wàá sì mọ̀ pé sí ọlọ́ọ̀n lọ́wọ́ ajẹ́ bóun ló sì wá jí sí ọlọ́ọ̀n tó wá gbé wọn náà dọ́lọ́ àá ṣe mọ́tò máa yú tàn báwọn kọ́tẹ́ ni ó ṣe kò lè ṣẹlẹ̀ láéláé torí di eléyìí báyìí tó bá yẹ pé ọba ti sa ìgbàgbọ́ sí muhammad sallallahu alayhi wa sallam dìímú kọ́ kọ́ lẹ̀ kọ́ má bàa fi jẹun ó ti ṣàìgbàgbọ́ sí jésù náà torí jésù sọ yanyanyanya ka bíbélì rẹ̀ bóyá ó ti kà débẹ̀ níbi tó ti sọ pé muhammadu ń bọ̀ ń bọ̀ ó sì ti dé ó dé ó tún ti lọ Allah ìwọ sì ń bẹ lójú kan náà tó ń para gàdà ó ń para gàdì torí di eléyìí báyìí ẹni tó bá gba ẹnìkan gbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tó sá ìgbàgbọ́ kí ni túmọ̀ rẹ̀ ó ti sa ìgbàgbọ́ sí gbogbo wọn bí kò sọ pé anabi nuha lọ gba tiẹ̀ nínú àwọn òjíṣẹ́ á sọ pé kí ni ó ti di káfíìr tóró ti sa ìgbàgbọ́ sí gbogbo èèyàn yòókù nínú àwọn anabi ọlọ ọsọpọ ọgbà tẹnìkan ju ta anabi muhammadu lọ sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo àwọn anabi yòókù ó sa ìgbàgbọ́ sí wọn di ó yí ọ ó tún ti ṣe kèfèrí sí anabi muhammadu náà nù torí pé anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ fún wa nípa gbogbo anabi tó ti síwájú tó o bá sì ti sọ yìí pé ọgbà àwọn anabi tó síwájú náà gbọ́ ìwọ mùsùlùmí ni mò ń bá wí yẹn o tó o bá lọ ọgbà anabi muhammed ọgbà àwọn anabi tó síwájú yẹn gbọ́ o ti pa anabi muhammed ló kúrọ nìyẹn tó o bá sì pa anabi muhammed ló kúrọ kí ló tún kù fún ọ o ti di kèfèrí kọ wọn náà lọ ń tààrà. torí di eléyìí o gbọ́dọ̀ ṣàìgbàgbọ́ sẹ́nìkan nínú àwọn anabi Ọlọ́run kò sí anabi kan nínú àwọn anabi tó lọ́wọ́ bá rán àyàfi kó ti pa àwọn èèyàn rẹ̀ láṣẹ pípé kí wọ́n gba anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbọ́. ẹ gbọ́n tó lọ́n sọ ọ́nà alukur'an wa idh akhadha Allahu mithaqa an-nabiyyin lama ataytukum min kitabin wa hikma thumma ja'akum rasulun musaddiqun lima ma'akum latu'minunna bihi wa latansurunnahu. قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين ọlọ́ni ẹ wá mani nípa ìgbà tó lọ́wọ́ bá gba májẹ̀mú lẹ́nu gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo wọn pátá wípé lẹ́yìn tí mo ti fún yín tírà tí mo sì ṣe yín lánàbì ọlọ́run tánàbì mi bá dé wá bá yín tọjẹ ẹni tí ń jẹ́rìí òdodo sí ń tá a fún yín ṣé ẹ gbàgbọ́ ìyẹn anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ti ń bi wọn látòrí ádámà títí tó fi dórí ìsá tànàbì mi bá dé wá bá yín anabi muhammed sallallahu alayhi wa sallam tọjẹ olùjẹ́rìí òdodo sí ń tá a ti fún yín ẹ gbàgbọ́ ẹ sì ránṣẹ́ tẹ̀yin náà dọmọlẹ́yìn rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n subhanallah sẹ́ẹ̀ gbàgbọ́ sẹ́ẹ̀ ránṣẹ́ gbígbàgbọ́ ó yé wa ríránṣẹ́ ó túmọ̀ sí pé ẹ di kíni ọmọlẹ́yìn ẹ̀ sẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà wọ́n ní àgbà ọlọ́ọ̀ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́rìí sí èmi náà jẹ́rìí sí bẹ́ẹ̀ ṣe jẹ́rìí sí ẹ dàpọ̀ àwọn ànábì ọlọ́ọ̀nù fa kátó wá gbé ẹnìkan yóò wá sọ pé òun òun ọ̀gbọ́ ni ìwọ gẹ́gẹ́ bíi ta ni lọ́ ń gbọ́ yẹn lọ́ ń gbọ́ yẹn so bó ṣe rí nu ẹ̀sìn islam kò sáàyè fún ẹ láti sọ pé nabi muhammad sallallahu alayhi wa sallam àgbọ̀. ọlọ́ni ìtumọ̀ àfààní ìtumọ̀ pípé wọ́n fẹ́ ṣe ìpínyà láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ òun náà ni bí wọ́n ṣe máa sọ yìí pé àwọn gba pákan gbọ́ àwọn ọ̀gbà pákan gbọ́ ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ onítọ̀hún ti di kèfèrí o nítorí pé ọlọ́wọ́n bá ṣe lọ́ràn yẹn lórí wa kíkẹ́ ká sin òun pẹ̀lú tó ń ṣe lófin fáwọn òjíṣẹ́ tó ń rán tẹ́yìn bá ti wá sá ìgbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run ó túmọ̀ sí pé àwọn òfin tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ ẹ ti sa ìgbàgbọ́ sínú o ẹ ti sa ìgbàgbọ́ sínú torí ẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó gba àwọn òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ àwọn ẹni tí wọ́n máa ń sọ pé nu'minu bi ba'din wa nakfuru bi ba'd agbapá kan gbọ́ asa ìgbàgbọ́ sápá kan iná làwọn yahudi wọn làwọn gba musa gbọ́ àwọn sáà ìgbàgbọ́ sí isa àti muhammad aleyhimu salatu wa salam bẹ́ẹ̀ náà làwọn nasara wọn làwọn gba isa gbọ́ àmọ́ àwọn àwọn sáà ìgbàgbọ́ sànàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn máa wá sọ fáwọn ọmọlẹ́yìn wọn pàwọn òrí muhammadu nù tíra wọn wọ́n máa sọ fáwọn ọmọlẹ́yìn wọn fáwọn orí Muhammad nínú tírà wọn. ويريدون أن يتخذوا بين ذلك سبيلا wọ́n máa wá wá láti dá ọ̀nà tuntun lẹ̀ láàrin imani àti kúfúrú láàrin ìgbàgbọ́ àti àìgbàgbọ́ wọ́n máa wá láti dá ọ̀nà tuntun sílẹ̀ láàrin islam àti yahudiya láàrin islam àti nasraniya ulaika humul kafiruna haqqa ọlọ́ni àwọn eléyìí àwọn ni kèfèrí lódodo subhanallah ọlọ́run ló ń sọ̀rọ̀ yẹn ẹni tó lọ́n bá pè ń kèfèrí kò sí tó lè sọ́ di múmìnì àfi kó gbàgbọ́ torí ẹ̀ kèfèrí lọ́lọ́run bá pè wọ́n kò tún wá pè wọ́n kèfèrí lásán ó tún ní kèfèrí lódodo ẹ rí i pé gbólóhùn tí ọlọ́run ọba fi bá wa sọ̀rọ̀ ń bí ó ti gbogbo tàbí ṣùgbọ́n dànù ó ní ulaika àwọn eléyẹn humul kafiruna haqqa àwọn ni kèfèrí lódodo àwọn ni kèfèrí lódodo eléyìí túmọ̀ sí pé ní tí wọ́n ń ṣe yẹn kò lè ṣe wọ́n láǹfààní o gbígba Musa gbọ́ sísá ìgbàgbọ́ sí Isa àti Muhammad aleyhi musalatu wa salam kò lè sẹ́nìkan láǹfààní àbí gbígba Ìsá gbọ́ sísá ìgbàgbọ́ sànàbí Muhammad sallallahu alayhi wa sallam kò lè sẹ́nìkan láǹfààní nítorí sí ọ láǹfààní oná làkúránì ń pè ọ lọ sídìí rẹ̀ yìí ike kọ́ gba gbogbo ránṣẹ́ ọlọ́run ọba gbọ́ kọ́ ọ wá mà igba nàbì Muhammad sallallahu alayhi wa sallam ló gbà kọ́ mà báwọn kọ́ nàbì Muhammad ló gbà òun lọ gbọ́dọ̀ tẹ̀lé gbogbo òfin tọ́lọ̀ ń fi ràn án àmọ́ gba gbogbo ànábì tó síwájú náà bọ̀ torí ẹ̀ àwọn eléyẹn ọlọ́run láwọn ní kèfèrí o àti wá pèsè ìyà kalẹ̀ fáwọn kèfèrí ìyà tó ṣe pé ìmọ̀ tẹ́ḿbẹ́lú ẹni wà á tẹ́dínà lilkafirina adhaban muhina ọlọ́run láti pèsè ìyà tí ìmọ̀ ẹni tí ìmọ̀ kanilábùkù àti pèsè rẹ̀ lẹ̀ àwọn kèfèrí ẹ dàkú ìyà lọ́lọ́run sọ pé òun pèsè kalẹ̀ dè wọn o ẹ sì ti ma ìyà yìí òun náà ní kíni òun níná ọlọ́run tó wá ní mọ̀hínà ìmọ̀ kànyàn lábùkù ẹ dàkú ìyàwó ni kànyàn lábùkù wọ́n fẹ́ wọ́n fẹ́ nàyàn ní pàṣán lásán àbùkù ni àbí èsì àbùkù torí bí tí wọ́n bá ti ń dùn yàn mọ́ ẹ mú wá tí wọ́n ra mú wọ́n dàdọ̀ balẹ̀ tí wọ́n tó sí àbùkù ni àbí èsì àbùkù ọwọ́ atún dìde ó tún sapá kanda ẹ tún mu wá àbùkù yẹn ò tí kanda kàtó wá pé ẹni tí wọ́n bá sọ sínú ná akramakumullah ah ọlọ́run dákun má ṣe wá lọ́ọ́ máa ná ọlọ́run tí wọ́n á ròyìn ìyàwó ní ètí máa tẹ́ńbẹ́lú ẹni láti fi yé wọn pé gbogbo ẹ̀ à ń ran rí à ń gbé mú òkè ayé yìí lọ́ọ́ máa ayé yìí lọ́ọ́ máa má tanra rẹ jẹ́ ìyà tọ́lọ́n pèsè kalẹ̀ dé àwọn kèfèrí ọlọ́run ní ìyà tó ṣe pé máa tẹ́ńbẹ́lú ẹni ni lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba wa fún wa nírò nípa àwọn olùgbàgbọ́ òdodo ti wọn ṣètò ọlọ́run bá ti sọ fún wa nípa àwa tí kèfèrí hù tí ó fi sórí ibú ọlọ́run ti sọ fún wa nípa àwa táwọn ẹni eré máa hù tí wọ́n fi sórí eré káwa náà lè bá sojú kòkòrò láti ṣe dáadáa ká lè bá jìnnà sáti ṣàìdá ọlọ́run ni walladhina amanu billahi wa rusulihi wa lam yufarriqu bayna ahadin minhum أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما ألا ṣùgbọ́n شو àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì gba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ walam yufarriqu bayna ahadin minhum tí wọn ò sì ya ẹnìkan sọ́tọ̀ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run pé eléyìí ọ̀tá wa ni àbí pé eléyìí ni tiwa yàtọ̀ sáwọn yòókù a'udhu billah tí wọn ò ṣe bẹ́ẹ̀ wọn gba gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run wọn bá gbọ́ ulaika sawfa yu'tihim ujurahum àwọn làwọn tó lọ́wọ́ bá ń bọ̀ wá fún lẹ́sàn-án wọn lọ́la al ọlọ́run wàá fún wọn lẹ́sàn-án sẹ́ wọn tó bá di lọ́la alqiyama ọlọ́run ọba wípé sọ́wọ́fà ń bí nítorí pé ìjọ ọ̀gbìndà alqiyama wọ́n gba ẹ̀san wọn lágbà pé ìjọ ọ̀gbìndà alqiyama ń sì ń bọ̀ ń bọ̀ ọlọ́run ọba sọ sọ́wọ́fà nítorí pé lójú àwọn èèyàn ìjọ ọ̀gbìndà pẹ́ kí ló dé tí ò tí ì dé látijọ́ yìí bíi kódekóde ní màá ṣe wọn débi pé àwọn kan fi sí ròó sí i wọ́n ń gbé jáde nínú ìwé ìròyìn péjọba yìí ní òde àṣírí wọn ń tú lójoojúmọ́ àkàrà wọn ń tú sépo ọlọ́run ọba yóò fún wọn lẹ́sàn-án wọn tó bá jọ gbẹ̀ndẹ̀ alqiyam wa kana Allahu ghafuran rahima ọlọ́run ọba sì jẹ́ aláforíjìn ọba tó sọ tó bá foríjìn ní tán a tún máa ọba kó sì wá lọ́kàn nínú àwọn olùgbàgbọ́ òdodo yìí àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì gba gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ tí wọn ò ṣe ìpínyà láàrin àwọn ìránṣẹ́ ọlọ́run pé ni tiwa ẹnìkan iṣẹ́ tiwa àbẹ́ ẹnìkan ọ̀tá wa ni yàtọ̀ sẹ́nìkan tọ́jọ́ rẹ̀ wa torí pé ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn eléyẹn wọ́n ti di kèfèrí ṣùgbọ́n ẹni tó gba gbogbo ìránṣẹ́ ọlọ́run ọba gbọ́ àwọn ni mùmínì tí ó gbẹ̀san wọn pé ọlọ́run ọba aláforíjì ni ọba tí kẹ́ni lẹ́yìn ìgbà tó bá foríjì ni nínú àwọn àyà yìí ọlọ́run ọba ó sọ fún wa nípa gbígba àwọn òjíṣẹ́ òun gbọ́ àbí sísa ìgbàgbọ́ sí wọn gbígba ẹnìkan gbọ́ yàtọ̀ sẹ́nìkan àbí sísa ìgbàgbọ́ sẹ́nìkan yàtọ̀ sáwọn kan táwa ni òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run ọba ní agbọ́dọ̀ gbàgbọ́ tá lójúṣe ọlọ́run tá a gbọ́dọ̀ ṣàìgbàgbọ́ sí àwọn náà ni kullu man ba'atha Allahu ilayhi malakan bi risalatin wa huwa dhakarun min bani adam wa qad amarahu Allahu azza wa jalla bit-tabligh ẹni tí wọ́n ń pè lójúṣe ọlọ́run òun náà ni gbogbo ẹni tí Ọlọ́run rán màláìkà sí gbogbo ẹni tí Ọlọ́run rán màláìkà sí nínú àwọn ọmọ anabi adam aleyhi salam àmọ́ májẹ̀mú ni pípọ́ jọkùnrin kìí sobìnrin ọlọ́run rán màláíkà sí ó sì jọkàn nínú àwọn ọmọ anabi adam ìyẹn ni pé kìí sálìjànú ó sì jọkùnrin ìyẹn ni pé yàtọ̀ sóbìnrin ọlọ́run ọba wa fi sẹ́kàn ránni sí gbọ́wọ́ màláíkà ọlọ́run wa pa láṣẹ pé kó ẹni tí wọ́n ránṣẹ́ sí gbọ́wọ́ màláíkà tó sì jọkùnrin tí wọ́n pa aláṣẹ kó jíṣẹ́ òun là ń pè ní kíni òun là ń pè ní ar-rasul ar-rasul ńlẹ́lẹ́yìn kì í ṣe bí àgbọ́yé apá kan tí wọ́n lérò pé gbogbo ẹni tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn òjíṣẹ́ náà òjíṣẹ́ báwo tá ń ránṣẹ́ òjíṣẹ́ lẹni tó lọ́ọ́ rán màlẹ́kà sí ìdí nì táwọn fi ń sọ pé òjíṣẹ́ ọlọ́run wọ́n ti tán àwọn òjíṣẹ́ ọlọ́run ti tán òpin wọn ní tani anabi wa muhammed sallallahu alayhi wa sallam àmọ́ àwọn olùmọ̀ tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn àwọn èso tọrọ wọn ọ̀ràn wọn ń sẹ́ ṣùgbọ́n àwọn fẹ́ tara mímọ jíṣẹ́ tànàbì jẹ́ wọ́n fẹ́ tara rẹ̀ sórí ire ni àwọn èso tọrọ wọn ọ̀ràn ń sẹ́ ọfẹ tara jíjí sí anabi sallallahu alayhi wa sallam sórí rẹ̀ torí àtẹnìkan bá sọ pé ebó jíṣẹ́ Ọlọ́run ni wa náà jíṣẹ́ Ọlọ́run báwo Yorùbá lọ sọ torí ẹ̀ láti sọ yìí pé ètò dáadu nípa rọsúl náà ni pé ká máa túmọ̀ rẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run torí túmọ̀ rẹ̀ gángan nù ìránṣẹ́ Ọlọ́run sẹ́mi kó sọ̀rọ̀ kí wòtó wá pé ìrànṣẹ́ ọlọ́ọ̀ni tá ń bọ́ lọ́lọ́ọ̀ ti rán ń jò lọ́rọ́ ṣùgbọ́n tí wọ́n ń pera rẹ̀ lójijì ó lè gbé àṣebíṣẹ́ ah, tó wà náà ló ń jẹ́ ibiṣẹ́ ọlọ́ọ̀ náà sí ni torí ìránṣẹ́ ọlọ́ọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ọ̀ ti tán ká agbára láti rí i pé àwọn náà àgbẹ̀yìn nínú ṣíṣe ìsìláàmù ká ṣe agbára láti rí i pé àkú ní gidigidi káàdì sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam mú gidigidi ká má fi wọn fi gbá paarọ̀ ká má ṣe fi ìlànà yìí sílẹ̀ nítorí gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ṣera rẹ̀ kọ́ lọ́wọ́ bá wọn má sàwọn alọ́kan nínú wa ọlọ́wọ́ bá kó fi wá mọ̀nà kó sọ alọ́kan nínú ẹni tó mà tẹ̀lé jẹ́ tó sì mà tẹ̀lé tà nabi muhammed sallallahu alayhi wa sallam kọ́mọ̀sí wa ló nífẹ̀ẹ́ nu tí ifá ìmọ̀ kan àbí bẹ́ẹ̀ la bá àwọn bàbá wa tí wọ́n ṣe eléyìí tí mú wọn sórí ibú mọ̀jà wọ ọjọ́ kan nínú wọn lọ. subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. nítorí wà níbi èrè kùsùn.